لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنت في براسة نقبال لون أنيسي pẹ̀lú èyí tó tọ́ nínú káràkátà èyí tó tọ́ àti èyí tí ò tọ́ nínú káràkátà kò sí tàbí ṣùgbọ́n wípé al-aslu fil bay' al-ibaha al-aslu fil bay' al-ibaha òfin ṣẹ̀ríà tọ́ka sí pé ntí ṣe òfin ọ náà nípa káràkátà òun náà ní pé ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ni gbogbo káràkátà àyàfi tí sẹ̀rí àbá sọ pé kọ̀tọ̀ nítorí ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tó sọ yìí pé wa ahallallahu al-bay'a ọlọ́wọ́n ọba ṣe káràkátà ó ṣe lẹ́tọ̀ ṣùgbọ́n nínú òfin ọlọ́run àwọn nǹkan kan wà tó ṣe pé ọlọ́wọ́n ọba ó ṣe léwọ̀ nínú káràkátà. ó sì bẹ nínú àwọn nǹkan tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ yìí àwọn nǹkan tó ṣe pé sábàbí ẹ̀sìn ni ló fà á ló fi jẹ́ èèwọ̀ ó sì ń bẹ nínú àwọn káràkátà eléyìí tó jẹ́ pé ńṣe ló jẹ́ èèwọ̀ nítorí àìmọ̀pàtó ẹni tí ó lè ṣẹlẹ̀ ńlọ́fà tí káràkátà yẹn fi jẹ́ èèwọ̀ ó sì wà nínú ohun tó ṣe pé ni ohun tó ṣe é pé ńṣe ni kò tọ́ nínú òfin ọlọ́run ọba wa látàrí àìnímà nípa ẹni tí wọ́n fẹ́ tà fún wa báwo ló rí àti wípé báwo lọ̀rọ̀ rẹ̀ lè sí. ó sì wà nínú àwọn nǹkan eléyìí tó ṣe pé ṣẹ̀ríà ní tọ́ ká rà àbí ká tà nítorí ìnira eléyìí tó lè ṣẹlẹ̀ sẹ́ni tí ó rà látàrí rírà rẹ̀ ìnira tó lè ṣẹlẹ̀ sáwọn èèyàn míì lọ́fà ni sẹ̀rí àfisọ́ kíkọ̀tọ̀ ó sì ń bẹ nínú rẹ̀ ètò ìsèké jàǹbá ti ń bẹ lára rẹ̀ ńlọ́fà ni sẹ̀rí àfisọ́ kíkọ̀tọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí báyìí á mẹ́nu bà apá kan nínú wa ṣùgbọ́n ṣáájú eléyìí ó mọ̀ yìí pé káràkátà ó jẹ́ ọ̀kan nínú àwọn iṣẹ́ ọwọ́ iṣẹ́ ńṣe eléyìí tó ṣe pọ̀ ga jù nínú òfin ọlọ́run ọba wa ó wá nínú ẹgbẹ̀wọ́ ọ̀rọ̀ eléyìí tó ṣe wípé Rifa'a ibn Rafi' radiyallahu anhu ó gbà wá anna sallallahu alayhi wa sallam su'ila ayyul kasbi atyab wọ́n bí anabi Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn wípé. owó wo la rí tùjọ tó ṣe ipò ńlọ dáàjù nínú owó téèyàn máa tùjọ anabi sallallahu alaihi wasallam dáhùn wípé amalu rajul biyadihi wa kullu bay'in mabrur tí ó ṣe pé iṣẹ́ ọwọ́ èèyàn ni iṣẹ́ ọwọ́ èèyàn ló pèsè owó náà fún yàn àti káràkátà eléyìí tó ṣe pọ́ bófin mu kò sí ní tọ́ta nínú ẹ̀. eléyìí ọjọ́ owó tá a rí tòjọ léyìí tó ṣe pọ̀ dára jù albazar olóògbé ẹgbàá ọ̀rọ̀ ìjáde àti alhakim nínú mustadrak rẹ̀ bisanadin eléyìí ó fi hàn ike jù nínú owó téèyàn rí tòjọ ó náà ní owó tá a rí tòjọ látàrí iṣẹ́ ọwọ́ irú owó yìí ó jẹ́ owó tó lọ́lá jù owó tó dùn jù ó tún wá nínú ẹgbàá ọ̀rọ̀ ohun tó tọ́ka sí bó ti ṣe pàtàkì tó kéèyàn jẹ́ ẹni tó ṣe kó mú tútó iṣẹ́ ọwọ́ rẹ̀ nínú hadith al-Miqdam radiyallahu anhu èyí tí imaamu al-Bukhari tó gbé jáde ọlá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam oní ma akala ahadun ta'aman qattu khayran lahu min yakula min amali yadihi. فإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده ẹnì kan tó ń jẹ kárí o tó ń jẹ yẹn wá lóore fún bí oúnjẹ yìí tó ṣe é pé sí ọwọ́ rẹ̀ ló pèsè fún torí pé anabi dawud aleyhi salam inú sí ọwọ́ rẹ̀ ló ti ń jẹ ìyapa ẹnu ọwọ́ àárín àwọn olùmọ̀ nígbà tí wàá ka àdìsí alákọ̀ọ́kọ́ yìí wípé anabi sallallahu aleyhi salam ó sọ pé ètò lóore jù nínú owó téèyàn rí tùjọ nínú ìgbésí ayé yìí òun náà lówó tá a rí látàrí iṣẹ́ ọwọ́ wa bákan náà owó tá a rí tùjọ látàrí káràkátà eléyìí tá a ṣe níbàámu pẹ̀lú òfin ọlọ́run tá a sì jìnnà sí tọ́lọ́run ọba ọ̀fẹ́ nínú rẹ̀ apá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé àdìsí alákọ̀ọ́kọ́ yìí ó tọ́ka sí pé káràkátà owó tá a bá rí tùjọ látara rẹ̀ ṣẹ̀rí àfihàn wá pò ń lówó tọ́lọ́lá jù nígbà tí apá kan nínú àwọn olùmọ̀ tí wọ́n sọ pé rárá iṣẹ́ tá a bá ṣe tọ́jẹ́ sí ọwọ́ tá a tara rẹ̀ rówó owó tá a rí látara sí ọwọ́ ó lóore ju owó tá a rí látara káràkátà lọ nítorí pé owó tí ọ̀jẹ̀ má ń tá a rí látara sí ọwọ́ wa oní àlànàbì sallallahu alaihi wasallam kọ́kọ́ sọ̀rọ̀ rẹ̀ nínú àdéhìí yẹn kó tó sọ nípa káràkátà torí ẹni Imam Nawawi rahimahullah àwọn náà fún lọ́lá ipe owó tá a rí tùjọ látara sí ọwọ́ wa ọlọ́lá ju owó tá a rí tùjọ látara káràkátà lọ owó tá a rí tùjọ látara àṣẹ ọwọ́ ó lóore ju owó tá a rí tùjọ látara káràkátà lọ wọ́n tún wá fi àdìsí al-Miqdam eléyìí tá a kà síwájú wọ́n fi gbé ọ̀rọ̀ wọn lẹ́yìn ikpe sèbá anabi sallallahu alayhi sọ ikpe ma akala ahadun ta'aman qattu khayran lahu min an ya'kula fa inna nabiyya allahi dawud alayhi salam. kana na min amali yadi ẹnìkan ni jóúnjẹ kárí tó náà wàá dùn bí oúnjẹ tó ṣe é pé iṣẹ́ ọwọ rẹ̀ pèsè fún lọ torí pé anabi dawud aleyhi salam inú iṣẹ́ ọwọ́ rẹ̀ ló ti ń jẹ torí ẹ alimami nawawi onílàbí eléyìí irú ẹni tí bá ń ṣiṣẹ́ ọwọ abẹni tí bá ń dako gbogbo ẹ náà wọ abẹ iṣẹ́ ọwọ́ wọn lówó tí wọn bá rí látara ju owó tá a nígbà tó sì ṣe taari látara káràkátà òun náà ọ̀pọ̀ wọlé eléyìí ṣùgbọ́n a gbọ́dọ̀ kíyèsí owó tá látara káràkátà a gbọ́dọ̀ jẹ́ owó tó ṣe kò ní nínú kò ní nínú kò owó tá látara káràkátà tí jàǹbá wọnú kò owó tá látara káràkátà pé gbájú ẹ̀ ti nínú iye so eléyìí irú owó bẹ́ẹ̀ yóò jẹ́ owó tó lálùbáríkà yóò sì jẹ́ owó tó dáa lẹ́yìn wọn àgbà náà ṣẹ̀ríà Islam ó fi hàn wá pé àwọn káràkátà kan bẹ̀ ọ́ eléyìí tó ṣe kíkọ̀ tọ̀ ó sì yẹ kí mùsùlùmí ó jìnà sí eléyìí tó jẹ́ kókó ntí afẹ́bára wa sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí a sọ pé al-aslu fil al-ibaha ohun tí ṣẹ̀ríà tọ́ka sí nípa káràkátà ò pé ẹ̀tọ́ ni ṣùgbọ́n apá kan bẹ nínú àwọn káràkátà eléyìí tí sẹ̀rí àsọ yìí pé wọn tọ̀ a sì ti mà wípé nígbà tó máa ti sọ pé al-aslu fil bay' al-ibaha ntí òfin tọ́ka sí nípa káràkátà ó ní pé ẹ̀tọ́ ni eléyìí túmọ̀ sí pé ntọ́ pọ̀jù nínú káràkátà ńlọ́jẹ́ ẹ̀tọ́ ṣùgbọ́n díẹ̀ pátápátá gbà nínú káràkátà òun náà ní sẹ̀rí àsọ yìí pé kọ̀tọ̀ a sì ti mà wípé ńgbà tí ìtọ́ pọ̀jù bá ti jẹ́ ńtọ́tọ́ àti sọ́ra fún ètò kéré jù yọ ọ̀rọ̀ wà lọ́rùn láti sọ́ra fún wọn. torí ẹ alákọ̀ọ́kọ́ nínú àwọn káràkátà tí ọ̀tọ̀ ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn àmọ́ ìpè ní ọjọ́ ní ìgbà ti dé wọn máa ń pèpè fún as láti ìgbà tí ìmáàmù bá ti dé yìí èèwọ̀ ló o kára àbí káta kọtọ kára kò sì káta ìgbà tí ìmáàmù ti dé ní tí ń ma lórí lásán gbogbo contract ẹni ọ̀tọ́ kọjá pé yọ wáyé lásìkò yìí báyìí bóyá contract káràkátà ni contract ẹ à ń gba nǹkan lọ́wọ́ ara ẹni lẹ́ni tó fẹ́ yà lò sanwó rẹ ni àbí contract tó ní í ṣe pẹ̀lú ìgbéyàwó ni àbí any other contract kọ̀tọ́kọ́ wáyé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń pèpè fún sọ́látùl jumu'ah lẹ́yìn ìgbà tí ìmáàmù ti dé nítorí wípé kọtọkara kò sì tọ́ kátà lẹ́yìn ìgbà tí ìmáàmù ti dé yìí nítorí ọ̀rọ̀ Ọlọ́run ọba wa tó ní yá ayyuhal ladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ati fas'aw ila dhikrillahi wa dharul bay' dhalikum khayrun lakum in kuntum ta'lamun nínú suratul jumu'a ayé ẹlẹ́kẹsàn ọlọ́ni apẹ̀yìn olùgbàgbọ́ òdodo pé ní gbogbo ìgbà má ti pèpè fún as ní ọjọ́ jumu'a tẹ́ máa pèpè fún ọ̀sọ́lẹ̀ ní ọjọ́ jùmọ̀ ayé yìí ń tọ́ka sí ìpèpè ẹyọkan eléyìí tó máa ń wáyé láyé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí tí kìí ṣe wáyé àfi lẹ́yìn ìgbà tí ìmáàmù bá ti dé tó gorí mímbà kò tọ́ka rà má láti gbà náà kò sì tọ́ka tà má láti gbà náà ọlọ́ọ̀ni bá ti gbọ́ tán fún sọ́láàt fas'aw ila dhikrillah ẹ yára tètè lọ síbi ìrántí Ọlọ́run wadharul bay' ẹ pa káràkátà tì lédè Lárúbáwá albayi wọn máa lò fún albayi wa shira ó kárí títà ó sì kárí rírà gẹ́gẹ́ bí ashira òun náà ó kárí rírà ó sì kárí títà wadaru albayi tọ́lọ́mọ bá sọ ẹ gbọ́dọ̀ tà má ẹ sì gbọ́dọ̀ rà má nù yẹsẹ kíkọ́ wa sọ yìí pé ẹ gbọ́dọ̀ tà lọ́lọ́wọ́n bá wí kò pé ká má rà má ó títà ó sì kárí rírà ìyẹn ni pé ẹ pa káràkátà tì ذلكم خير لكم إن كنتم تعلمون ṣíṣe bẹ́ẹ̀ ló lóore jù fún yín o tó bá ṣe pé ẹ bá mọ̀ a sì ti mọ̀ yín pé annahyu yaqtadi at-tahrim má ṣe ó túmọ̀ sí pé tó o bá ṣe ń kọ́ ní tí wọ́n ní kọ́ o òfin tó dé òun náà ní pé wọ̀ nínú sharia islam wa yaqtadi bẹ́ẹ̀ ni tí wọ́n bá ní má ṣe ó túmọ̀ sí pé tó o bá fi lè ṣe nǹkan yẹn tá a kọ́ jẹ́ ìwọ̀ yẹn jẹ́ pé ní tó o yẹn yóò jẹ tí ọ̀dà ó túmọ̀ sí pé gbogbo ń ta bá rà lẹ́yìn ìgbà tí wọ́n ti pèpè fún sọ̀látùl jumu'a lẹ́yìn dídé imam ní ọjọ́ jumu'a gbogbo ń ta ara àti ìríra gbogbo ń ta àsìta yẹn àti ìríta gbogbo contract tó bá ṣe pé a ṣe láàrin ìgbà tí wọ́n ń pèpè fún sọ̀látù yẹn lọ síwájú tá a fi parí sọ̀látùl jumu'a gbogbo ẹ̀ yóò jẹ́ contract tí ó fẹsẹ̀ múlẹ̀ eléyìí jẹ́ àkọ́kọ́ eléyìí tó túmọ̀ sí pé ká má bàa jẹ́ni tí ó rà kọ́mọ bàjẹ́ ni tí ó tà lásìkò tó lọ́wọ́ bá ṣe rírà àti títà ilé wọ̀ àfi kẹ́ni tí máa ń bẹ lọ́jà nígbà náà yálà ìwọ ń tajà ni àbọ̀ ń rajà kíkẹ́ kíkàlùkù wa ká jáde kúrò lọ́jà nígbà náà ká gba ibi tá a ti sin lọ́wọ́ bá lọ. lẹ́ẹ̀kìn ẹ̀pà káràkátà tì ó bá ẹni tí júmọ̀ àjọràn yàn lórí rẹ̀ wí ọba ẹni tí júmọ̀ àjọràn yàn lórí rẹ̀ wí bóyá ẹni tí ń ta àbí ẹni tí ń rà yàtọ̀ sí ẹni tí júmọ́ àwùjọ ràn yàn lórí rẹ̀ gẹ́gẹ́ bí ẹrú ẹrú ló ń tà ẹrú ló ń rà kò sí wàhálà ń bẹ so gẹ́gẹ́ bí àwọn obìnrin obìnrin ló ń tà obìnrin ló ń rà kò sí wàhálà ń bẹ nítorí pé júmọ́ àǹkọ́ kìí sọ̀ràn yàn lórí tiwọn so eléyìí ó túmọ̀ sí pé àwọn ẹni tí wọ́n gbọ́dọ̀ pa káràkátà tì lẹ́yìn ìgbà tí wọ́n ti pèpè fún sọ̀látùl júmọ́ lẹ́yìn tí ìmáàmù ti dé ní ọjọ́ júmọ́ àwọn náà làwọn ẹni tí júmọ́ tọ́jú ọ̀ràn yàn lórí wọn. ẹlẹ́ẹ̀kejì òun náà ni títà nǹkan títà nǹkan kan nínú tí wọ́n máa tà liman yasta'inu biha ala ma'siyatillah fún ẹni tí ó lò nǹkan yẹn láti fi sẹ́lọ̀ gbogbo ń tó ṣe wípé wọ́n máa tà wọ́n sì máa rà so wọ́n á lè lò nǹkan yẹn láti fi sẹ́lọ̀ tẹ́ bá ti mọ̀ pé ẹni tí ó rà lọ́dọ̀ yín ẹni tí ó lò láti fi sẹ́lọ̀ ni ẹ gbọ́dọ̀ ta fún un ẹni tí ó ra nǹkan kan lọ́dọ̀ yín tí ó lò láti fi sẹ́lọ̀ ẹ gbọ́dọ̀ ta fún un àbí ẹni tí ó lò nǹkan yẹn láti fi ṣe nǹkan kan nínú tọ́lọ̀ wọn bá ṣe léèwọ̀ ẹ gbọ́dọ̀ ta fún un ẹni tí ó lò nǹkan yẹn láti fi sẹ́lọ̀ àbí yóò lò láti fi ṣe nǹkan kan nínú tọ́lọ̀ wọn bá ṣe léèwọ̀ ẹ gbọ́dọ̀ ta fún un gẹ́gẹ́ bí ẹ ti ṣe mà bọ́lọ̀ wọn bá ṣe ọtí mímu léèwọ̀ ọtí mímu ọlọ́run ọba ṣe léèwọ̀ ẹ sì mọ àwọn oríṣiríṣi èròjà tí wọ́n máa fi sọtí torí ẹ̀ ní tí wọ́n máa fi sọtí yìí wọ́n lè lò fún nǹkan míì wọ́n sì tún lè lò fọ́tí ẹni tó ṣe pé tóun bá ti ra ọkà bàbà lọ́dọ̀ rẹ̀ ohun tí yóò fi ṣe náà ni yóò fi pọn títà ẹ gbọ́dọ̀ ta ọkà bàbà yẹn fún lábẹ́ òfin ọlọ́run ọba wa ẹni tó ṣe pé òun tiẹ̀ yóò ra àgbàdo lọ́dọ̀ rẹ̀ yóò wá lo àgbàdo yẹn láti fi máa sọtí. So ẹ gbọ́dọ̀ ta àgbàdo yẹn fún lọ́tí pé àgbàdo ń jẹ ni a sì mọ̀ pé àwọn èèyàn máa jẹ láti fi gbẹ́mìí wọn ró ṣùgbọ́n gbàtà ti mọ̀ pé ni tó fẹ́ rà lọ́dọ̀ wa ní ìsìn òun fẹ́ lò ní láti fi ṣe ti ọjà ẹ̀sẹ̀ ó fẹ́ lò ní láti fi ṣe ti Ọlọ́run bá ṣe léèwọ̀ a gbọ́dọ̀ ta fún bẹ́ẹ̀ náà ni ẹnìkan ó fẹ́ ra àwọn cups lọ́dọ̀ wa sọ Ọlọ́run bọ̀ bẹ wa ká máa béèrè ní tí ó bá fi àwọn cup yìí ṣe kátó òdìpá àtàfù ṣùgbọ́n tá a bá ti mọ̀ pé ẹni tí ọ̀rọ̀ alọ́dọ̀ wa yìí wọ́n fẹ́ lò ní láti fi máa mutí àbí wọ́n fẹ́ lò ní fún lé ọtí ẹ̀ gbọ́dọ̀ ta fún nígbà tí a ti máa ń tọ́ fẹ́ fi ṣe wípé yóò ṣe yóò máa lò ní fún àti sẹ́lọ̀ wọn bá wa ẹ̀ gbọ́dọ̀ ta fún nígbà tí a ti máa ń tí wọ́n fi ṣe. bẹ́ẹ̀ náà ni pákó lẹ́nìkan fẹ́ rà lọ́dọ̀ yín pákó yẹn wọ́n wá fẹ́ lò láti fi kan àgbélébù ẹ̀ gbọ́dọ̀ ta pákó yẹn fún wọn nígbà tẹ́ ti sọ fún yín pé àwọn fẹ́ fi kàn gbélébù tọ́lọ̀ ti ṣe tẹ́ ti mọ̀ ẹ sọ pé àlè ta fún yín wọ́n wá tí wọ́n lọ síwájú blog wọ́n fẹ́ lò ní láti fi máa gbélébù ẹ gbọ́dọ̀ ta fún ẹ gbọ́dọ̀ ta fún mo rò pé yé wa tó o bá gbọ́dọ̀ ta fún wọn ṣé wọ́n lọ́wọ́ bá wọn ṣe ṣé wọ́n lọ́wọ́ bá wọn ṣe ọ̀ gbọ́dọ̀ bá wọn ṣe bẹ́ẹ̀ náà ni ẹ gbọ́dọ̀ ta nǹkan jà ẹ gbọ́dọ̀ ta nǹkan jà fẹ́ni tó jẹ́ ọ̀tá àwọn mùsùlùmí nítorí pé nígbà tó bá yá ẹ̀yin náà ni ó padà lo nǹkan àjà yẹn lé lórí ẹ gbọ́dọ̀ ta bẹ́ẹ̀ náà ló jẹ́ ìwọ̀ ikú kájá ni tí wọ́n máa ta nǹkan àjà nígbà tí fìtínà ń ṣẹlẹ̀ ogun ń ṣẹlẹ̀ èdè òyédè ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí lágbọn ibì kan wọ́n dojú ìjà kọra wọn ẹnìkan gbọ́dọ̀ jẹ́ igbó ni wọ́n máa lọ kó nǹkan àjà wa tí wọ́n máa ta fún ìkíní àbí kejì wọn èèwọ̀ ni nínú òfin Ọlọ́run ọba wa torí ẹ̀ a gbọ́dọ̀ kíyèsí eléyìí báyìí bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé ń tẹyin àbágbọn ló ń tà àwọn ẹnìkan wọn fẹ́ rẹyin lọ́dọ̀ rẹ̀ àbí wọn fẹ́ ra àgbọn yẹn lọ́dọ̀ rẹ̀ wọn fẹ́ lò láti fi ta tẹ́tẹ́ wọn fẹ́ lò ẹyin yẹn láti fi ta tẹ́tẹ́ wọn fẹ́ lò àgbọn yẹn láti fi ta tẹ́tẹ́ wọn fẹ́ lò fáyò ọ̀gbọ́dọ̀ ta fún wọn ta fún tó ń ti pẹ́ yín tó ń ti pẹ́ àgbọn ni tó eléyìí bákan náà a ti mọ àwọn èèyàn ní dánadáná àmọ́ ní fọ́lífọ́lí àmọ́ lólè ọ wá fẹ́ rà dá lọ́dọ̀ agbọ́dọ̀ ta fún à ń bọ̀sibọ̀si pọ̀ wá tàbọ̀n fún à ń bọ̀sibọ̀si pọ̀ ta ọ̀ta ọ̀ta àbọ̀n fún so gbogbo àwọn nǹkan yìí ọ̀yẹ̀ká kíyèsí à gbọ́dọ̀ ta nǹkan fẹ́ni tó ṣe pé yóò lò láti fi ṣe ọlọ́run ọba o a gbọ́dọ̀ ta nǹkan fẹ́ni tí ó lò láti fi ṣe ọlọ́run ọba o àwọn kan fẹ́ ra aṣọ lọ́dọ̀ rẹ̀ aṣọ ni wọ́n ń tà wọ́n á ní kẹ́ bá gé aṣọ funfun ọ̀pá mẹ́rin àwọn fẹ́ lò fún záwé àwọn ẹ gbọ́dọ̀ ta fún ẹ gbọ́dọ̀ ta fún nítorí pé ẹ fẹ́ fún wa láàyè láti rásọ yẹn rà láti fi ṣe ntọ́ta kó súnà anabi muhammed sallallahu alayhi wa sallam ẹ̀rí eléyìí ó ń bẹ nínú ọ̀rọ̀ ọlọ́wọ́n bá wa nínú suratul maida aya ẹlẹ́kejì ó ní wa ta'awanu ala albirri wat taqwa wa la ta'awanu ala alithmi wal udwan ẹ máa ran yín lọ́wọ́ lórí àti máa tẹ̀lé tọ́lọ́ọ̀ ẹ máa ran ara yín lọ́wọ́ lórí àti máa páyọ̀ lọ ẹ gbọ́dọ̀ ran ara yín lọ́wọ́ lórí àti dẹ́ṣẹ̀ ẹ sì gbọ́dọ̀ ran ara yín lọ́wọ́ lórí àti máa tayọ ẹnu àlà èyí tó lọ́wọ́ bá là kalẹ̀ fún yín eléyìí jẹ́ oríṣi kejì nínú káràkátà eléyìí tí ò tọ́ nínú òfin ẹ̀sìn Islam nínú káràkátà tí ò tún tọ́ nínú òfin Ọlọ́run bá wa onáà ní bai'ul muslimi ala bai'i akhi. iná ní kéèyàn máa gba ọjà tàmọ́ ọmọ àyà rẹ̀ lọ́wọ́ ká gba ọjà tàmá ọmọ àyà wa lọ́wọ́ tani ọmọ àyà mùsùlùmí mùsùlùmí lọ́mọ àyà mùsùlùmí èèyàn gbọ́dọ̀ gba ọjà tàmá mùsùlùmí lọ́wọ́ àpèjúwe rẹ̀ òun náà ni pé kẹ́nìkan lọ sí ọ̀dọ̀ alámùsọ̀tì rẹ̀ ná ọjà lọ́dọ̀ rẹ̀ ní náírà mẹ́wàá lápèjúwe wọ́n ti ná ní náírà mẹ́wàá ṣọ́ọ̀bù tẹ̀ sì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù tẹni tí wọ́n ti ná ọjà yẹn ọwọ́ asọ́fẹ́ni tó nájà yẹn wípé wá sọ́dọ̀ tẹ̀mí ana abi'uka mithlahu bi arkhasa minhu máa bọ̀ wá sọ́dọ̀ tẹ̀mí èmi ó tààrú rẹ̀ fún ọ lówó tó dín sí náírà mẹ́wàá ọ̀ ń gba ọjà àtàmà ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lọ́wọ́ nù àbíkọ́ sọ yìí pé abi'uka ahsana minhu bi nafsi màá tẹ ìtọ́ da ju ètò ìfẹ́ tà fún ọ lọ ní náírà mẹ́wàá sẹ́mi pé automatically nígbà tẹ́nìkan bá ti sọ fún ọ wípé màá taarú rẹ̀ fún ọ ní náírà mẹ́jọ dípò náírà mẹ́wàá tó ń fẹ́ tà fún ọ ó sì rí i pé ńgbà tó ń ti gbọ́ náírà mẹ́wàá ìpalẹ̀mọ́ tó ń ṣe ni àti mú náírà mẹ́wàá jáde kó sanwó fẹ́ni tó fẹ́ tà fún ìwọ wá sọ fún pé kó wá sọ́dọ̀ rẹ̀ ọ taarú rẹ̀ fún náírà mẹ́jọ tó bá jẹ́ mi ni tó bá jẹ́ wọ ni ibi tí làákà ẹ̀wọ́ lọ náà ni pé kí n kúkúrò náírà mẹ́jọ kí n fi náírà méjì ṣe nǹkan mi ó pè mí ju kí n ra náírà mẹ́wàá lọ àbótí ẹ̀ sọ fún mi pé náírà mẹ́wàá náà ni ṣùgbọ́n wá wò ó wò eléyìí tẹ́mi ó tún á tà fún ọ ó tún dáa ju tiẹ̀ lọ kò sẹ́ni tí ó ra ntọ́ da ntọ́ dájú ni pé ọ bá ẹsẹ̀ rẹ sọ̀rọ̀ ọ lọ síwájú ọ lọ sọ́dọ̀ ẹni tó lò wọ́n tà fún ọ ní náírà mẹ́wàá ṣùgbọ́n èyí tó wọ́n tà fún ọ ọ dájú ètò eléyìí fẹ́ tà fún ọ lọ Islam wá sí eléyìí léwọ̀ ká máa gba ọjà tà mọ́ máa yá wa mùsùlùmí lọ́wọ́ islam ṣe léèwọ̀ nítorí àdìsí anabi muhammed sallallahu alayhi wa sallam eléyìí tó wá lọ́dọ̀ ibnu umar radiyallahu anhuma anabi sallallahu alayhi wa sallam ó ní wala yabi' ba'dukum ala bay'i ba'd apá kan nínú yín o kò gbọ́dọ̀ máa gba ọjà tà má ọmọ àyà rẹ̀ lọ́wọ́ apá kan nínú yín kò gbọ́dọ̀ ọjà tà má ọmọ àyà rẹ̀ lọ́wọ́ àdìsí ọjọ́ sábàbí tí irú ṣíṣe bẹ́ẹ̀ fi jẹ́ wọ̀ sábàbí látàrí wíwòye sí tó lè ṣẹlẹ̀ lára ṣíṣe bẹ́ẹ̀ ó Islam ó dínà ká gba ọjà tààmú ọmọ ìyá wa lọ́wọ́ nítorí kọ́mọ̀bà di wípé àmọ́ wa múra wa lọ́tà á dojú ìjà kọ́ra wa lórí nǹkan ilé ayé á dẹni tí ò ní fẹ́ rí mi ara ẹni láàtà lórí nǹkan ilé ayé tí máa tán nígbà tó ṣe pé alimuslimu àkùlùmùsùlùmí mùsùlùmí ńkọ́ ọmọ ẹ̀yà mùsùlùmí ni ká má fààyè sílẹ̀ fún táṣetánì fi lè ráàyè láàrin wa nítorí dọ́tẹ̀lẹ̀ tó lè mú kí a ní ìkùnsínú síra wa ìsìláàmù dínà rẹ̀ torí rẹ̀ ọ̀ gbọ́dọ̀ gba ọjà tà má ọmọ ẹ̀yà rẹ̀ lọ́wọ́ tó bá sì pé ẹni tí ń nájà yẹn tí wọ́n sì ti sọ iye rẹ̀ fún un ó rí i pé iye tí wọ́n sọ fún nǹkan tí ò ń lọ́rùn òun náà ná wọn ní kò ṣeé dín ó ti wá kúrò níwájú ọmọ ìyá rẹ̀ ó ti wá dojúkọ bòmíì ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ pé igbe kọ́ wá wò ìtọ́wà lọ́dọ̀ tiẹ̀ ẹ wá jọ ṣe dúnadúrà lọ́wọ́ àrà lọ́dọ̀ rẹ̀ kò sí tó burú nínú eléyìí yàtọ̀ sí kọ́ wá jẹ́ pé wájú rẹ̀ lọ́wọ́ lóun tí wọ́n fi tiẹ̀ hàn pé kọ́ wá ń bí eléyìí ń bẹ lọ́dọ̀ tiẹ̀ tún dáa nítorí wípé ẹni tí ọgbà ọjà tàmá lọ́wọ́ kò ní í wù ọ pẹ̀lú ojú tó dára òun náà ní ro dáadáa ro ọ yóò dìpọ́ ní ìkùnsínú sí ọ yóò máa fẹ́ bí kọjá pé nǹkan kan tí ò dá sí ọ nítorí pé ìwọ náà ò fà ìdá sí torí ẹ kálàáfíà ò lè bá wà láàrin mùsùlùmí sí mùsùlùmí àti nítorí kí o pé mùsùlùmí ọmọ rẹ ọ gbọdọ tàmá á rí i pé láwọn ọjà wa gbogbo irú ìṣesí ọwọ́ pọ̀ gan pàápàá jùlọ láwùjọ Yorùbá ń bí báyìí ẹ rí i pé àwọn onítìjú kan lọ títí nípa káràkátà èèyàn nájà níwájú ẹnìkan ẹlòmíì lè wá já ó lè wá já bọ́ sáàrin ó lè já lù wọ́n láàrin kó sọ pé nítorí fẹ́ ra àwọn àrà lọ́dọ̀ tó ẹ sì rí táwọn èèyàn náà ró mọ́ra wọn tó fẹ́ máa lura wọn nítorí pé kí ni ìwàkiwà ni ìwà tí wọ́n hù nígbà tó tìjú kò níwájú rẹ̀ tó ń ti ń fà á tó ń ti sọ fún pé kó ara lọ́dọ̀ tiẹ̀ àrísìkí ẹnìkan ò ní tàsí rẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ gba ọjà tà má ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lọ́wọ́ wọ́n sọ wípé mùsùlùmí àti mùsùlùmí ńlọrọ̀ yìí bá wí yàtọ̀ sí mùsùlùmí àti ẹni tí èsè mùsùlùmí ẹni tí kìí ṣe mùsùlùmí kò sí hurma kankan láàrin yìí torí ẹ tó bá ti kó ọgbọ́jà tà mẹ́ni tí èsè mùsùlùmí lọ́wọ́ ọ̀sẹ́ lọ ṣùgbọ́n ní ìjókòó aláwùjọ níjókòó aláwùjọ síra wa kò yẹ kọjá pé ọbẹ̀ nù sèṣì wa náà síra wa torí pé Islam ọkọ akájá ni tí wọn máa hùwà dáadáa ìwà dáadáa tó lè mú kí ẹni tí kìí ṣe mùsùlùmí kó gba Islam ìwà rere eléyìí tó lè mú kí ẹni tí ń bá wa gbé tí èsè mùsùlùmí kó bẹ̀rẹ̀ sí ní sojú kòkòrò àti di mùsùlùmí torí di ẹlẹ́yìn a gba ọjà tà má ọmọ ìyá wa mùsùlùmí lọ́wọ́ ó sì dáa púpọ̀ náà pé tó bá jẹ́ ẹni tó mú sọ̀tì ẹni tí kìí ṣe mùsùlùmí kọ́ mẹ́jẹ ẹni tí wọ́n máa gba ọjà tààmù náà lọ́wọ́ torí kó lè bá a rí àlàáfíà nínú ìgbésí ayé rẹ̀ àti nínú ìṣesí rẹ̀. ẹlẹ́kẹrin nínú àwọn káràkátà eléyìí tí ò tún tọ́ òun náà ni ẹ̀ṣẹ̀rọ̀ àlẹ́ ẹ̀ṣẹ̀rọ̀ il muslim ká má máa gba ọjà rà má ọmọ ìyá wa mùsùlùmí lọ́wọ́ tàlákọ̀ọ́kọ́ ni gbígbọ́jà tà ẹlẹ́kẹ̀ẹ́ èyí tó tẹ̀lé yìí ni ká má máa gba ọjà rà má ọmọ ìyá wa mùsùlùmí lọ́wọ́ àpèjúwe rẹ̀ òun náà ni kéèyàn sọ fún ẹni tó ta ọjà fún ẹlòmíì wípé ẹni tó tajà yìí fún ní náírà mẹ́wàá tó lè dá náírà mẹ́wàá rẹ̀ padà kó gba ọjà yẹn padà èmi ó ra náírà mẹ́tàlá ọgbà ọjà ramalọ́nù tẹ́lù lẹ́lẹ́ta fún náírà mẹ́wàá ni sẹ́ẹ̀lì gbà padà lọ́dọ̀ rẹ̀ kẹ́ ẹ dáwó rẹ̀ padà fún èmi ọ̀sán náírà mẹ́tàlá fún un. sọmọ pé tí ó ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà òun náà nípa ẹni tó ta yẹn yóò fẹ́ láti gbà padà tó bá gbà padà tán kọ́ wá tà fún wọn ní náírà mẹ́tàlá báwo ló rò ìyá rẹ̀ mùsùlùmí tí wọ́n gba ọjà yẹn kúrò lọ́dọ̀ tiẹ̀ tí wọ́n dá náírà mẹ́wàá rẹ̀ padà fún un báwo lo rò pé ròrè ọ̀jẹ̀ sí ọ tó bá mọ̀ pé ọ lọ ṣe sábàbí nítorí kí o lè bá ara lówó tọ́pọ̀ ju tiẹ̀ lọ ó dájú wípé ìkùnsínú ọ wà ìdìjàmára ẹni ó sì wà a sì máa pérò eléyìí ọwọ́ pọ̀ láwùjọ wa gan ọwọ́ pọ̀ láwùjọ wa gan ó ti tájẹ́tì pé wọ́n lọ fẹ́ ra ilé kan tí wọ́n fẹ́ ta so tí wàá mọ̀ yìí pé wọ́n ti ta àsìkò tó wá gbọ́ sí ẹnìkan ti sanwó rẹ̀ ọ̀padà wa gbọ́ wọn ni wọ́n ta léyìn ní five million ni wọ́n gbà adúrú léyìn ni wọ́n ta five million ta lẹni tí ó ṣe dìláàlì títà rẹ̀ wọ́n bá lẹ́ni báyìí wọ́n bá lọ bá gbé ta lẹni tí ó ní léyìn lágbájá ni ó sì lọ bá bàbá òun lè pé èlò lẹ́lẹ́ta five million naira ẹ dáwó rẹ̀ padà fún èmi ọ̀sẹ̀ seven million gẹ́gẹ́ bí ọmọ èèyàn táṣetá ni ń sáré nínú san rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ̀ ṣe sáré nínú san kálukú wa ọgbọ́pọ̀ àlékún two million naira yóò wọ orí owó kí ló ṣe gbóúnjẹ lọ bá ń jẹ ọkọ̀ọ̀kọ̀ gbàgbé rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan náà bó tutù bá mójú bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ sí ní kan ọgùn ni tó ń bá ní sáfíìsì ọ̀dà tó ń ponítìn lórí fóònù ò ní mọ̀gbà tó gan lu ọ̀kadà lọ́sọ̀ fún kíkọ́ agbowó rẹ̀ ilé ìhun ẹ̀ tí ẹ̀ mọ́ ẹ̀ mọ́ ẹ̀ mọ́ báwo tẹ́ ti gbowó tẹ́ ti ṣèwé fún mi á bá láàṣẹ ta ni mú ní sí i so irú eléyìí wọ́n padà wá gbọ́ pẹ́ni báyìí òun ló ṣiṣẹ́ àṣetọ́ nìyẹn òun ni wọ́n padà ta lé yẹn fún sínú rẹ̀ ó dùn sí inú rẹ̀ ò ní dùn sí yóò sì máa dá wàhálà alẹ́ láwùjọ torí délé ẹ̀rí rẹ̀ oná làdìsí tó síwájú yẹn tánàbí sallallahu alaihi wasallam sọ pé wala yabi' ba'dukum ala bay'i ba'd apá kan yín ò gbọ́dọ̀ máa gba ọjà tà má apá kan lọ́wọ́ ó tún túmọ̀ sí pé apá kan yín kọ́ kò gbọ́dọ̀ máa gba ọjà rà mọ́ apá kan lọ́wọ́. ẹlẹ́karùn-ún nínú àwọn káràkátà eléjì òfin ṣẹ̀ríà tó ṣe léèwọ̀ òun náà ni bay'ul 'ayna bay'ul 'ayna òun náà ni káràkátà káràkátà ọjà lára ṣùgbọ́n lódodo owó la yára ẹni ọjà la ṣàfihàn pàtà láàrà lọ́dọ̀ ara ẹni ṣùgbọ́n lódodo owó la yá lọ́dọ̀ ara ẹni eléyìí wọ́n ń pè ní bay'ul 'ayna ní gbangba ọjà la rà lọ́dọ̀ ara ṣùgbọ́n ní pàápàá owó la yá lọ́dọ̀ ara Islam ṣe lé wọ̀ bó ti ṣe lé wáyé nìyí. òun náà nìkẹ́nìkan kọ́ wá sọ́dọ̀ ẹnìkejì gbóǹsẹ̀ ra nǹkan kan lọ́dọ̀ rẹ̀ ká pè nǹkan yẹn ní mọ́tò lápèjúwe wọ́n á jọ ṣòwò mọ́tò yìí sí five hundred thousand naira lórí wípé ẹni tó ra mọ́tò yẹn o kò ní sanwó nísìn yóò máa sanwó yẹn díẹ̀díẹ̀ ni àbí ọ sanwó yìí lẹ́yìn oṣù mẹ́fà. ẹ̀yìn oṣù mẹ́fà ni ọ̀sán owó mọ́tò yìí owó mọ́tò sì jẹ́ five hundred thousand ṣùgbọ́n kí bàbá onímọ́tò tó máa gbé mọ́tò rẹ̀ lọ ẹni tó ta mọ́tò fún wa ni màá ra mọ́tò yìí padà lọ́dọ̀ rẹ̀ wọ́n ti ra mọ́tò ní five hundred thousand naira ó wá sọ kíì sí ọfẹ máa gbé lọ bàbá onímọ́tò tọ́ta fún wa ní òun ọ̀rà padà lọ́dọ̀ rẹ̀ nígbà tó ṣe pé wò kúkú lówó ẹ̀yìn oṣù mẹ́fà ló tó san owó mọ́tò yìí mọ́ ọ̀rà padà lọ́dọ̀ rẹ̀ ní four hundred thousand naira lówó lọ́wọ́ máa dáwó rẹ̀ lẹ̀ fún ọ nísìn ìwọ náà wàá gbà ipò ti ta mọ́tò yẹn fẹ́ni tó ọ̀rà lọ́dọ̀ rẹ̀ ní four hundred thousand naira lórí wípé tóṣù mẹ́fà bá gbé o ìwọ padà wá sanwó mọ́tò tó rà tó gbé lọ tó ọ̀tà kó tó gbé lọ ọ̀tà lé ọ̀sán ìlú padà five hundred thousand naira sẹ́yìn máa ń tọ́sẹ̀lẹ̀ mẹ́rin nítọ́sẹ̀lẹ̀ ṣe hàkíkà ó ní gbé ó súnmọ́ kọjá kówó lọ́fẹ́ yá ẹni tó wá fẹ́ ya lówó yìí ó wá lòun ò lè ya lówó láì gbèlé èlé tó òun sì gbà lórí owó yìí ọ̀pọ̀ gan òun á ní ohun tó wọ́n ya lówó òun bẹ̀rù kówó yẹn já sí èlé nu kó wọ́n wá jìyà lọ́dọ̀ ọlọ ẹni tó fẹ́ yáwó náà ní rìbá gan lòun náà bẹ̀rù wọ́n á ní òkè ní ni pé ẹja gbé mọ́tò sáàrin kó sọ pé ọ̀tá mọ́tò yẹn fún mi ní five hundred thousand naira èmi náà sì gbà mọ́ ra kí wọ́n wá ra padà lọ́dọ̀ mi ní four hundred thousand naira nítorí pé four hundred thousand náà ni mo kúkú fẹ́ yá tẹ́lẹ̀ náà ìwọ sì ti sọ fún mi tẹ́lẹ̀ náà pé tó o bá fi lè yá mi ní four hundred thousand naira five hundred thousand ni màá fi san so ìwọ wá ra mọ́tò padà lọ́dọ̀ mi ní four hundred thousand naira ó kówó kalẹ̀ ṣùgbọ́n náà lèmi wá tẹ́lẹ̀ náà so èmi sì gbé mọ́tò kalẹ̀ torí kí ni mo fẹ́ fi ṣe tẹ́lẹ̀ náà lórí wípé nígbà tó bá di ẹ̀yìn oṣù mẹ́fà yẹn màá wá san five hundred thousand naira eléyàn ni wọ́n ń pè ní bay'ul 'ayna kásàfihàn pọ́jà lára ṣùgbọ́n kó ṣe pé ní pàápàá ńkọ́ owó èlé la yá eléyìí sẹ̀rí àṣẹlẹ̀ wọ̀ sẹ̀rí àṣẹlẹ̀ wọ̀ ẹnìkan ṣe béèrè láìpẹ́ yìí ó ní àwọn tí wọ́n ní company communications yẹn wọ́n gbé ètò kan jáde nísìn nígbà àwọn nọ́mbà kan bẹ tó ṣe pé tẹ́ ẹ bá tẹ̀ wọ́n lè ta káàdì fún yín kó tó di pẹ́ sanwó rẹ̀ tó bá ta káàdì yẹn fún yín láwìn so wọ́n sọ pé ní síkáàdì tó jẹ́ hundred naira gbà tó ṣe pé wò tí ìrówó rẹ̀ san nísìn wọ́n tà fún at the rate of one hundred and twenty naira meaning ìpégbà tí wọ́n bá ti lè ra káàdì hundred naira kí ni ó ṣẹlẹ̀ wọ́n já twenty naira nínú owó rẹ̀ mo rò pé yé wa ajẹ́ pé káàdì èlò la máa lò eighty naira bẹ́ẹ̀ náà ni tó bá ra káàdì two hundred naira láwìn so àwọn tà á fún ọ láwìn tó bá láwọn nọ́mbà tó wọ́n tẹ̀ so tó bá ti wá chaajì sẹ́ẹ̀tì rẹ so wọ́n fi one hundred and sixty naira sílẹ̀ fún ọ èló làwọn mú forty naira. wọ́n ní sówó èlé ni àbí èsówó èlé tó bá jẹ́ pé ìgbà tó ṣe pé ò tó fi rà nìsín tó ṣe pé ọfẹ́ rà dìgbà tó tó rówó ni ńlọ́jẹ́kìtì ọ̀wọ́n ju tẹni tó rówó mú lọ rà lọ kò sí tó burú nù sẹ̀ríà nítorí gbọ́dọ̀ rówó rẹ̀ kó bí èyí alódìgbà kan ká tó sanwó rẹ̀ lọ́dọ̀ ẹni tí ń tajà nù torí ẹ èyí tó ṣe kó dẹ̀yìn ọdún kan kó tó sanwó rẹ̀ tó bá wọ́n ju èyí tó rówó rẹ̀ san lẹ́ẹ̀kan náà lọ kọ̀tà kò fi hàn lọ. ṣùgbọ́n tó bá ṣe pé ń ṣe la fi káàdì yẹn ṣe bójúbójú èmi ò nídìí káàdì mo fẹ́ yáwó lọ́dọ̀ rẹ ni mo fẹ́ yá one hundred and sixty naira lọ́dọ̀ rẹ wọ́n sì ní two hundred ló fi gbà. àwọn afi káàdì yẹn ṣe bójúbójú papò fún mi ní káàdì apè káàdì yẹn lè lò káàdì two hundred naira ọwọ́ ní yóò rí di one naira ọwọ́ fún mi ní ọwọ́ á káàdì naira lórí pé ńgbà tí wọ́n bá yá o èmi san ní two hundred naira eléyìí ni wọ́n jẹ́ bay'ul 'ayna oní ọjọ́ ìwọ̀ eléyìí bẹ́ẹ̀ yọ̀ lẹ́yìn náà ni rírà àti títà tó ṣe pé ntọ́ lára rẹ̀ ni pé nǹkan lára ṣùgbọ́n lódodo owó èlé la ya èèwọ̀ lélẹ́yìí jẹ́ o nínú òfin wa nítorí pé ọ̀nà kan ni téèyàn máa fi dédi rìbá ọ̀nà kan ni téèyàn máa fi dédi rìbá ó wà nínú hadith eléyìí tí imam ahmed àti abu dawud àti wọn gbé jáde. tó sì jẹ́ ìgbàwọ́ ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ láti ọ̀dọ̀ abdullahi bin umar radiyallahu anhuma anna nabiyya sallallahu alayhi wa alihi wa sallam qaal idha tabayactum bilciina wa akhadtum adnaab albaqar wa taraktum aljihad sallata allahu calaykum dhulla la yarfacuhu xataa tarjicuu ila diinikum anabi sallallahu alayhi wa sallam oníjẹ́ ẹ bá padà di ẹni tó ṣe wípé ẹ̀yin yára yín lówó èlé lórúkọ pé ẹ rajà ẹ tajà fúnra yín tẹ́ ẹ bá padà dẹni tí ń yára yín lówó èlé ló kọ pé káràkátà lẹ́ ń ṣe tẹ́ dẹni tó ṣe wípé owó lẹ fálà fún gbogbo yín dẹni tí ń sin màálù owó tẹ́ ẹ wá fálà fún tó ṣe kó náà lọ́gba làákà yín ó mú yín fi jihad sílẹ̀ ogun tá a máa fẹ̀mí jà eléyìí ń bẹ nínú àwọn ẹ̀rí tó jihad ń bẹ títí dijọ́ ìgbéǹde alkiyama sallallahu alaykum dùlà ọlọ́wọ́n bá wa yóò dẹ ẹ̀tẹ́ sí yín ẹ̀dẹ́ni tí ń tẹ́ nítòsẹ̀lẹ̀ ní ìsìn nìyẹn ẹ̀rí gbogbo mùsùlùmí generally ṣàṣà wọn ní ẹjẹ rìbá nìsí ẹ̀sìn rí kọ́ àwọn mùsùlùmí generally ṣàṣà wa lẹ́ni tí ọ̀ka owó kún kọjá gbogbo nǹkan lónìí ẹ̀sìn rí kọ́ àwọn mùsùlùmí lápapọ̀ wa generally ṣàṣà wa lẹ́ni tí ń fẹ́ láti lọ́ọ́ kópa nínú jihad nìsí kọ́dà gan àwọn kan ti yí padà wọ́n ní ká máa rìn káyé ní jihad tó ṣẹ́kù àmọ́ kó àwọn àmọ́ lọ sójú ogun kan àwọn àlọ́ kú wọ́n pa wá àà anábì ní tẹ́lẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ ntọ́lọ́wọ́n bọ́ dẹ́ sí yín òun náà ní ìyẹpẹrẹ adẹnitọ́ yẹpẹrẹ ẹ rí i pé lónìí yìí báyìí mùsùlùmí ọ̀já mọ̀ kankan lójú ọ̀tá Islam kò sí kèfèrí kan tí ń bẹ̀rù mùsùlùmí má nígbà táwọn mùsùlùmí sì mójútó jihad tí mùsùlùmí bá yọ̀ ọ́nbì kan ẹ̀rú ọ̀bà kálukú sọ wípé àwọn ẹni tí kì í fẹ̀sìn ṣeré nù àwọn tó ṣe pé nítorí ẹ̀sìn wọn ṣe tán láti kú ṣùgbọ́n lónìí kò rí bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ọba yóò dẹ ẹ̀tẹ́ sí wa kò wá ní mú ẹ̀tẹ́ yẹn kúrò hatta tarji'u ila dinikum títí tẹ́ fi padà sí díẹ̀ sí títí tẹ́ fi padà sí díẹ̀ sí eléyìí fi hàn wá pé bay'ul 'ayna haramu ni o. ká máa jẹwọ́ èlé ló kọ pé atajàrajà fúnra wa ni haram ni nínú òfin ọlọ àkíyèsí pàtàkì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí ń tajà wọ́n ní oríṣi system kan tí wọ́n máa ń ṣe tí wọ́n bá sọ pé olówó ó sì máa ń tó lè fi ṣe àwọn lè sọ pé kó gbówó yín wá èlò ni ó tó mílíọ̀nù mélòó àwọn fẹ́ kọ́ pọ̀ tó bá lówó yẹn tó ten million very good wọ́n á sọ pé kó gbé wá ten million yẹn kò sí tí ó ṣe orí ò ní fọ́ ẹ̀dọ̀ ò sì ní dùn tó bá ti gbé fáwọn táwọn fi ṣe business àwọn ọmọ fún ọ lórí ten million yẹn ní five hundred thousand naira lọ́sọ̀ọ̀sẹ̀ gbogbo ìgbà tó bá sì fẹ́ gba ten million rẹ padà àwọn ò tún gbé fún ọ mo rò pé yé gbé ten million fún wa àwọn ọmọ fi ṣe business ọmọ gba five five hundred thousand naira lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ten million tó gbé fún wa yẹn gbogbo ìgbà tó bá sì fẹ́ gba ten million rẹ padà tó bá wí ní ìsìn wákàtí kan sí wàá rówó rẹ gbà mo rò pé tí wọ́n bá sọ ọ̀rọ̀ ẹ̀ fún ọ tí wọ́n sì ní ten million ọ̀dájú pé òní kọ̀ láti gbà nítorí pé inú ọmọ tí ten million rí òbí láàrin oṣù kan èèlò ni two million naira so tí ten million bá bí two million naira lóṣù kan sẹ́ńkítà bá rọ́ṣù márùn ó tún ti di ten million bísínẹ́sì báwọn so tóbi òbó se máa ṣàdúrà nù ẹ̀yin ò ní sẹ́sẹ̀nsì àgò burú ẹ̀ ń bọ̀ wá mọ̀ irú eléyìí owó tí ọ̀dà ni o rìbá ni lábẹ́ òfin ọlọ́run kọ́ yàtọ̀ sẹ́ni yá ni ní ten million naira tó wá ló wọn máa gbélé five hundred thousand lórí rẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ nítọ́sẹ̀lẹ̀ gan-an nítòsẹ̀lẹ̀ gan-an torí ẹ̀ gbogbo àwọn tí ń ṣe tí wọ́n bá jẹ́ mùsùlùmí kí wọ́n jáwọ́ di irú rẹ̀ o kí wọ́n jáwọ́ di irú rẹ̀ haram kí lẹ lè ṣe tọ́tọ́ ohun tọ́tọ́ ni pé ńgbà tí wọ́n gbé ten million naira yẹn wá ẹ wàá jọ jókòó pẹ̀lú ẹni tó lówó yìí àwa o irú káràkátà tá a máa ṣe ni èyí tá a máa ń pa rẹ̀ ni ìwónú rẹ̀ lẹ́sẹ̀ káfọwọ́ tí yín náà ṣe. àtẹlẹyìn àtẹlẹyìn àtẹlẹyìn mọ̀ n fẹ́ kọ́ máa fowó sí ẹ là kọ́lẹ̀ rẹ̀ wọ́n mọ̀ wá fowó yìí sówò torí pé àwọn mòwò sí àmọ́ wọn ò lówó àbí wọ́n lówó wọ́n tún wò pé táwọn bá rà lékún owó òwò yóò tún lọ síwájú sí ten million tiẹ̀ tí wọ́n á gbà wọ́n mọ̀ fi ṣe irú òwò tó là kalẹ̀ ẹ wàá jọ dágbà tẹ́ mọ̀ wá ṣèṣirò ntòwó bá já sí. Si séèrè ni àbí òfò torí pé àti mọ̀ pé ẹni tí máa ń rà tí máa ń tà bó ṣe ṣeéṣe kó jèrè iná lọ rọrùn kó ṣòfò tèrè bá wa gorí owó ẹ ti dọ ní àsọyépọ̀ látọjọ́ àkọ́kọ́ wípé èrè yìí báyìí báyìí la máa pín ìwọ lówó ọlọ́farama pé gbogbo iye tó bá jèrè kẹjọ dá méjì. kẹ́ni tó ṣiṣẹ́ kó kí wò lówó kó dàjì farama oníkẹ́ máa pín sọ́nà mẹ́ta kí wò pèlè méjì kí ẹni tó ṣiṣẹ́ kó kàn òní wọ́n pín sọ́nà márùn ni ìwọ kó mẹ́ta ẹni tó ṣiṣẹ́ ńkọ́ yóò kó méjì bọ́bá wọ̀ fún yín alóṣù mẹ́fà mẹ́fà lẹ́ẹ̀ma iye ìgbà báyìí la lọ rajà ńgbà tá a gbé ta lákòókò dé èrè tá a jẹ ni ẹ ti jọ sọ yóò ti kúnná owó lílọ bíbọ̀ inú owó rẹ̀ wọ́n ti máa mú bọ́yá owó ibi tí wọ́n máa kọjá sí inú owó rẹ wọn ti máa mú jíjẹ mímu rẹ̀ lópin ìgbà tí o bá ti tayọ ẹnu àlà inú owó rẹ náà ni lẹ́yìn tá a yọ àwọn expenses èrè tó kù ni èrè ń ńlẹ́ wàá gbé àdálé gẹ́gẹ́ bí ti ẹnu yìí ti jọ kò lé lórí tẹ́lẹ̀ tó bá wá já sí one billion naira lérè halal lélẹ́yìn ó wá já sí pé ten thousand péré ńlèrè láàrin ọdún kan ò ní halal ṣùgbọ́n gbówó wá iye báyìí la máa fún ọ lọ́sọ̀ọ̀sẹ̀ lórí owó rẹ kí lorúkọ rẹ rìbá ni bákan náà nínú àwọn káràkátà tọ́lọ́wọ́n bá tún ṣe léèwọ̀ òun náà ni bay'u as-sil'ata qabla qabdiha kátà ọjà táwa rà ṣáájú káwò tó gbà wọ́n rajà ò tí gbà ó tún wá tà fẹ́lòmíì ṣáájú kíwò tó gbà ìsìláàmù ṣe léèwọ̀ àpèjúwe rẹ̀ ó náà ní kéèyàn rajà lọ́dọ̀ ẹnìkan bíi simẹ́ǹtì kéèyàn rajà lọ́dọ̀ ẹnìkan bíi tírélà rẹ́sì kéèyàn rajà lọ́dọ̀ ẹnìkan bíi táǹkì kẹrosin kéèyàn rajà lọ́dọ̀ ẹnìkan bíi tírélà sẹ̀mọ́vítà kéèyàn rajà lọ́dọ̀ ẹnìkan bíi kápé tírélà su ṣáájú kótó wá di pàwọ́ àgbà. gbogbo ọjà táwọn ará yẹn ọjà sí seven hundred thousand naira ṣáájú kó tó di pa agbọjà yẹn àwọn ará ẹni tà fún ará ẹni tà fún ní one point five million naira sẹ́mẹ̀pá ti jèrè eight hundred thousand naira nínú ìgbésí ayé tiwa àwọn sọ pé kò sí ní tọrọ ọrùn jùlọ torí pé ìsanwó mọ́tò ìṣe wàhálà kankan so lẹ́yìn náà mo sì rẹ́ni rà á mo jẹ èrè yìí láì jẹ́ pé mo lọ fi kankan irú rẹ̀ la máa so sọ̀ntà wọ́n máa wí nù torí pé yóò dùn máa wa à ṣe wàhálà kankan àpèjúwe rẹ̀ tó lè tètè súnmọ́ wa ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn factories wà tó ṣe é pé àfi lágbájá àfi tamẹ́dò ń ló ní àǹfààní àti lè gba ọjà lọ́dọ̀ wọn nítorí pé àwọn lọ́mọ so àwọn tí wọ́n fún ní allocation yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ní ṣọ́ọ̀bù kankan wọn ò níbi tá a ti tajà rárá yóò kàn gba pépà lásán ni tó bá ti gba pépà yóò sì wá sẹ́nu fáktírì ta ni ọ̀rà ó lè jẹ́ sìmẹ́ǹtì ó lè jẹ́ yọ̀ ó lè jẹ́ ṣúgà ó lè jẹ́ anything so ńgbà tó ń bá gba location yẹn yóò wà níta ní ọ̀rà so ibẹ̀ lẹ́nìkan tó ń wọ̀ láǹfààní àti lè lọ gbọ́jà fúnra rẹ̀ tó ń tà òun aṣọ ìpè tó ń ọ̀rà so a sì ti mọ iye tó rà òun ní ìsìn ọgbà location lórí three million naira so yóò aṣọ kúta lẹni tí ó fún lérè lórí rẹ̀ wọ́n lè máa ná títí tẹ́nì kó fi ná ní four million nkankan ó lè ló ń tà yóò sì gba four million dàsápò yóò tutù lọ sanwó allocation oṣù míì kalẹ̀ yóò kó one million wálé yóò lò pé òun so ti gba ọjà tó rà kò tí ì gbà ẹ mọ̀ kí lábẹ́ òfin ọlọ́run ó lè dá wàhálà alẹ̀ nínú wàhálà tó lè dá alẹ̀ ni pé gbàtẹ́mi ta fún three million o sì ta fẹ́ lómi kó tó gbà kú lọ́dọ̀ mi four million sẹ́nu mi ò dùn sí ọ inú mi ò ní dùn sí ọ bí a ah, irú èrèkèrè wo lọ jẹ yìí tó ń ti pé kò sí èrèkèrè o so yóò di pé ókè kò burú ó rí tosù tí ń bọ̀ gbà tó ní já nǹkankan lẹ́nu one million ìní kankan jálẹ o ọ̀dà kò burú ó rí tosù tí ń bọ̀ gbà so ní ọba di pé owó yun ó mú yín kọ̀yìn síra yín. yóò mú kọjá pé ẹni tẹ́ ẹ ti jọ níkùn sínú síra yín ẹ níkùn sínú síra yín so bákan náà tó ọ bá ní ọjà tó o ti gbà ìwọ́dà sẹ́mi pọ́ rọrùn ó sì ṣeé ṣe kó jẹ́ pé ẹni tó ta irọ́ fún nígbà tó débi tí ó ti gbà kọ̀rọ́jà gbà kò rí gbà ọ̀dọ̀ rẹ̀ òfin tó ṣe padà sí ma ẹ̀tọ́ wo lo ní tó fi jẹ́wọ́ ọmọ ìyá rẹ̀ ń jẹ àbòsí. ìgbà tí wọ́n kó fún kò pé sọ̀rọ̀ pé kò lè lẹ́nu ọ̀rọ̀ bí ìwọ tó ṣe kí ni bí ìwọ tí wọ́n tà fún ìgbà tí wọ́n kó fún ó ti bàjẹ́ kò lè lẹ́nu ọ̀rọ̀ bí ìwọ tí wọ́n tà fún ìwọ tí wọ́n tà fún ọ̀kọ̀ọ̀kọ̀ gbà náà nígbà tí wọ́n bá gbà ìgbà náà ló tó wá tà eléyìí jẹ́ Islam o kìí ṣe ìgbésí ayé tá à ń ṣe o táwọn sọ pé àwọn orílẹ̀-èdè wa ṣe gbà ni orílẹ̀-èdè rẹ gbà bẹ́ẹ̀ sì rí ọgbà bẹ́ẹ̀ orílẹ̀-èdè rẹ gbà bẹ́ẹ̀ sì rìn ọgbà bẹ́ẹ̀ tó bá jẹ́ pé nítorí orílẹ̀-èdè rẹ gbà lọ fẹ́ ṣe wà lìjánà àjẹ́ pé kò múra sí. ó wà nínú hadith látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wala nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní man ibta'a ta'aman fala yabi'uhu hatta yaqbida muttafaqun alayhi ẹnikẹ́ni tó bá ra oúnjẹ kò tá o ṣáájú kóhun tó gbà ẹnikẹ́ni tó bá ra oúnjẹ kan ọ gbọ́dọ̀ tún tàfẹ́ lómi ṣáájú kó o tó gbà torí pé ńgbà tí wọ́n bá gbà ìgbà náà ló di tiẹ̀ ìgbà tí nǹkan bá tó di tèèyàn lèèyàn tó lẹ́tọ̀ọ́ sí àti tà ó tún wá látọ̀dọ̀ Zayd ibn Thabit radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam naha an tuba'a sila hatta an tuba'a as حيث تبتع حتى يحوزها التجار إلى رحالهم حديثي الإمام النووي وأني حديث صحيح أبو داود لو بجادي إمام النووي سوق حديث صحيح قال النبي صلى الله عليه وسلم أقف àwọn olùsòwò ike tí wọn bá ọkọ̀ fún wọn láti ta ọjà tí wọ́n bá rà níbi tí wọ́n ti rà ẹ gbọ́dọ̀ tajà tẹ́ rà níbi tẹ́ ti rà eléyìí kárí oúnjẹ àbí tí èso oúnjẹ títí tẹ́yìn náà fi gbà tẹ́ kó lọ sáyè yín nígbà yẹn bá gbà tẹ́ kó lọ sáyè yín ìgbà náà lẹ tó lẹ́tọ̀ọ́ sáti ta eléyìí jẹ́ òfin ọlọ́wọ́n bá wa torí náà ẹni tó bá ra nǹkan ó gbọ́dọ̀ ta ṣáájú kó tó di pọ́ gbà nítorí títà ṣáájú kó tó di pọ́ gbà yóò mú kíkùn sínú ọ wà àwọn èèyàn ó sì tún takò àṣẹ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹlẹ́keje òun náà ni àwọn àgbẹ̀ èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa kẹta èso èso ń tẹ́ gbìn ṣáájú kó tó di pé àwọn èso yẹn pọ́n àbí wọ́n gbó wọ́n tó jẹ ẹ gbọ́dọ̀ ta èso ń tẹ́ ẹ gbọ́dọ̀ ta èso ń tẹ́ ṣáájú kó tó di pé wọ́n pọ́n àbí wọ́n gbó wọn tó jẹ nítorí pé kíni ẹ̀rù ń bà wá gbígbà tẹ bá tẹ èso àbóúnjẹ tẹ gbìn ṣáájú kó tó di pé wọ́n pọ́n àbí wọ́n gbó wọ́n tó jẹ ọ̀rọ̀ ọ̀rùn kí nǹkan yẹn kí ìparun ó ṣe ó ṣe é ṣe kó parun kó tó dásìkò tí ó tó kájẹ ó sì tún ṣe é ṣe kálíbù kan bá kọjá pé tọ́pọ̀jù nínú rẹ̀ kò ní í ṣe jẹ má ṣáájú kó tó di pa àgbà ṣáájú kó tó di pa àka torí ẹ islam ó ṣe léèwọ̀ ká ta èso àbóúnjẹ tá a gbìn ṣáájú kó tó di kọjẹ́ kíká ṣáájú bàbá bàbá fẹ́ tà láì tí ì ka a gbọ́dọ̀ rí dájú kó ti pọ́n àbó ti gbó yéésì kó tágbàdo bá ti ń yọ tó bá ti ń yọ ọmọ iná la bẹ̀rẹ̀ sí ní ta ọyọ kùkù àwa ń tà tó kùkù ọba má gbàdo jáde ńkọ́ pẹ̀lú ẹ̀tọ́ wo ló fi jẹ́ wo lówó bákan náà ọlọ́ńtà mángò ní bí mángò ṣe wà tọ́yẹ pé ọ̀sẹ̀sẹ̀ ọ̀sẹ̀sẹ̀ ọ̀sẹ̀sẹ̀ lóyún ni àwọn ọmọ rẹ̀ gan wọn ò ju lọ ọwọ́ àlọ́ gbogbo mángò tí ń bẹ lórí igi yìí báyìí ọlọ́run wá jẹ́ tóbi jù so sáwọn aṣọ ipò oríta oríta o agbésù ọlọ́nìkan lọ́mọ tí ń bẹ lábẹ́ àwọn akaye èdè wà pé kásìròsù ó kéré jù kásìròsù márùn márùn lébè kọ̀ọ̀kan ìsù márùn márùn lébè kọ̀ọ̀kan ẹ wọ́n máa ti ń bẹ lábẹ́ ẹ ọ̀wá ni márùn márùn lọ́nà o ó dìgbà tí di pé bẹ̀rẹ̀ sí àwa wà kan jáde arápèjúwe pé yẹs à ń bẹ lọ nǹkan jẹ́ pé gbogbo yòókù náà ń kọ́ bí ó ṣe rí nu ìgbà náà ló tó lè tarú nǹkan bá ìsìláàmù ṣe léwọ̀ kọ́ ta èso àbí oúnjẹ tó gbìn ṣáájú kó tó di pọ́pọ́n àbótí ẹ̀gbó ó tó jẹ ó wà nínú hadith Anas Malik radiyallahu anhu ọlọ́nàbí Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ gbọ́dọ̀ ta o ṣáájú kó tó di pọ́pọ́n ẹ gbọ́dọ̀ ta ṣáájú kó tó di gbogbo tó jẹ ọ̀rọ̀ ayíjẹ ìmẹ́nà allahu tẹ́mọ̀rọ̀ bí ma yẹ ọ̀kùdọ̀ ahadukum mala akhi muttafaqun alayh ǹjẹ́ tó lọ́wọ́ bábá ní kọ́mọ́ wù késo yẹn kọ́mọ́ wù dàgbà ẹ̀tọ́ wo ló ní tó fi jẹ́ ọmọ ìyá rẹ̀ ń jẹ àbòsí ẹ̀yìn sì ti mọ̀ pé tó bá ti wà pọ́yìn <laughs> ẹni tí ó padà yóò múra.

وننهى رسول الله صلى الله عليه وآله وسلم عن بيع الثمار حتى يبدو صلاحها نهى البائع والمبتاع متفق عليه النبي صلى الله عليه وآله وسلم ọkọ fún aláti máa ta àwọn èso ṣáájú kó tó di pa àwọn èso yìí pọ́n ọkọ fẹ́ni tí ń ta tí ó ta àtẹni tí ó rà ọ gbọ́dọ̀ ta ìwọ náà gbọ́dọ̀ rà ṣáájú kó tó di pọ pọ́n ṣáájú kò kése dandan kí gbogbo rẹ̀ ọpọn kápẹ́ bíi mango nìsí kése dandan kí gbogbo rẹ̀ ọpọn bọ́tà ti rán àwọn ètò ọpọn àti rámì tó insha Allah ajẹ́kẹ́ bí gbogbo yòókù náà ṣe rí nu pẹ̀lú ògbó ọlọ́ báwo la ṣe máa pọ́npọ́n àti màá bí mango ṣe máa ń pọ́n àwọn ẹni tó ní experience nípa mango láì jẹ́ pé wọ́n mú wọn jẹ táwọn bá ti rí mango kan gbé ah, àwọn mango yìí ti ń pọ́n o yẹ́n ṣe pé ó ti ń pọ́n débi pé gbogbo afọ́jú ó rí ìyẹn ni pé gbà tí àwọn ẹni tó lójú tó ṣe pé ẹni díẹ̀ ló lè dá àmà àsìkò kan ń bọ̀ tó ṣe pé gbogbo afọ́jú gan ọ̀dà àmà kó ti pán kìí ṣe gbà wọn torí tẹ́ bá dúró di gbà wọn ó ti mú àtìbàjẹ́ lọ́nu so àsìkò tó ṣe pé àwọn ẹni tó lóye àwọn ti dá àmà pé yes mango yìí ti pán eléyìí náà ti pán so ìgbà yẹn la tó lè ta bẹ́ẹ̀ náà làgbàdo tá a gbìn àwọn kan ń bẹ tó ṣe pé àwọn lẹ́ẹ̀spírẹ́ǹsì láì jẹ́ pé wọ́n yọ àgbàdo kúrò nínú èèpo rẹ̀ láì jẹ́ kí wọ́n sẹ́ kúkú rẹ̀ kúrò lára àgbàdo lára agi àwọn ti mọ̀ pé àgbàdo yìí ti ń gbó so ńgbà tá a bá ti rí báwọn ìgbà náà ló tó ló tó di pé ọtọ́ pé kàtà eléyìí jẹ́ báwọn nínú káràkátà tí Islam tó ṣe léwọ̀ ẹlẹ́kẹjọ òun náà ni bay'un najash bay'un najash òun náà ni kí n ná ọjà fowó lé iye tí ó yẹ kí wọ́n tà tó ń ti pé mi ò fẹ́ rà ṣùgbọ́n mo fẹ́ fi kó bẹ́ẹ̀ ni tí ó rà ni mo ná ọjà mo fowó lé iye tó yẹ kí wọ́n tà tó ń ti pé mi ò fẹ́ rà ṣùgbọ́n mo ṣe bẹ́ẹ̀ ni láti kó bá ẹni tó fẹ́ rà wọ́n náà fẹ́ ta léyìí ẹnìkan tí wọ́n á na òun na ní mílíọ̀nù kan ẹnìkan náà sì fẹ́ rà á lóòótọ́ òun náà ná ní mílíọ̀nù kan àti ọgọ́rùn-ún méje yìí ẹgbẹ̀rún náírà èmi ò sì fẹ́ rà mo ti wá rí i pé ọ̀kan nínú àwọn méjèèjì yẹn ó wù pé kò wọ́n ra léyìn èmi wá dé mo wá sọ pé èmi náà fẹ́ ra lé sẹ́sì mọ̀ pé ẹni tí ó ta lé yóò díyelé àwọn ní five million a sì mọ̀ pé tí wọ́n bá ta lé yìí kọ́ ẹ kó ju Million kan àbọ̀ lọ èmi wá ní sẹ́ ẹ fẹ́ tà lódodo àfẹ́ tà tá a bá fẹ́ tà sáà kọ́ fọ́ sẹ́ẹ̀lì sí tó bá jẹ́ bẹ́ẹ̀ um, mo rà ní one point eight million mo fi six hundred thousand kún iye tẹ́nìkan ti ná tó ń ti pé jẹ́ bá ní kí n kó wá ìníròwó kó kalẹ̀ o àmọ́ mo fẹ́ kó bá kan nínú àwọn tó lóun fẹ́ rà ẹni tó wá fẹ́ tà wọn àgbà àfikún ẹsẹ kínní nígbà rọra yọsẹ wọn bá mi wọn bá ní rí mi má nígbà tọkàn náà méjèèjì tó fẹ́ sani a ọ̀rọ̀ létí sún síwájú ẹ gbọ́ yìí tẹ́nìkan náà ní lẹ́yìn ìgbà tẹ́yìn ti dàdàrà ká ti ń ká èlò wọn wọn na one point eight million ẹ ẹ pé kókó sanwó ẹ bí o bá lu èkó èkó tó lọ kọlọ́ọ̀bì kan ọ̀daràn ní alákòbánu eléyìí ni wọ́n ń pè ní bẹ́ẹ̀rù anajash eléyìí sábàbí ni tí wọ́n fi máa jẹ́wọ́ àwọn èèyàn jẹ́ àbòsí islam ṣe lè wọ̀ ọ wá nínú hadith eléyìí tí ibn umar radiyallahu anhu tó gbà wá ó ní nahan nabiyyu sallallahu alayhi wa sallam ani najash anabi sele wọ ọkọ fún wa láti jẹ ẹni tó ṣe é pé yọọ máa fowó kówó ọjà tó ń ti pé kò ní rà ṣùgbọ́n yóò ṣe bẹ́ẹ̀ ni láti kó bá ẹni tí ó bá rà sẹ́wọ̀n kẹ́rù rẹ̀ tí wọ́n bá padà ra kí ni ó ṣe yóò lọ gba return lọ́dọ̀ ẹni tó ta lé bíbá alájọ wọn bẹ́ẹ̀ tí ó bá sì tiwa só ó lè rí tàbá ni aha so eléyìí anabi sallallahu alaihi ṣe lè wọ̀ ẹlẹ́kẹsàn òun náà ní bay'ul mulamasa tó o bá ti fọwọ́ kan ọ̀ránù o Islam ṣe lé wọ̀ no touching so dáhùn <laughs> pé no testing lẹ gbọ́ tẹ́lẹ̀ eléyìí no touching touch and pay so Islam ṣe lé wọ̀ because wọn àti wọn sọ pé touch and pay kí ni mo mọ̀ tí ń bẹ́ nu tí mo touch pé a ti sọ tẹ́lẹ̀ náà pé ẹni tó bá ti fọ́ ọkàn yẹn ọ̀sán wọ́ ẹ̀ ó sì gbọ́ kó tó di pọ̀ fọ́ ọkàn Islam pé wọ̀ ni torí pé lẹ́yìn ó dojú súnyàn àmọ́ tá a lè bá nu ẹ̀ ńgbà tó tó wá touch and pay mo touch ẹ̀ mo bá lọ bá pàǹdà ń bẹ ìyẹn ọmọ ìyẹn ọmọ bọkàn jẹ́ láéláé ni so ìṣínà àti jẹ́wọ́ àwọn èèyàn jẹ́ àbòsíṣe ni torí rẹ̀ Islam ọgbà igbe gbogbo ètò ọba ti fọ́ọ̀kan o náírà mẹ́wàá ni o gbogbo ètò ọba ti fọ́ọ̀kan náírà mẹ́wàá ni o yọba di pé owó kọ tàdí mẹ́yìn tàdí mẹ́yìn owó mọ́sùmá o so a sì fẹ́ ra nǹkan bó la ṣe ní gbé ká yẹ̀ wò pé sọ́dá sí ọ̀dá ànítọ́ ọba ti fọ́ọ̀kan sanwó ẹ̀ Islam ṣe léwọ̀ bẹ́ẹ̀ náà ni bay'ul munabadha wípé kẹ́ni tí ó rajà kó sọ fẹ́ni tí ń ta pé gbogbo ètò ọba ti lè jù sí mi gbogbo ètò ọba ti lè jù sí mi nínú tọ́ǹtà ọ̀hún náírà mẹ́wàá ni màá san tó ẹni tí ń tajà tẹ́lẹ̀ òun lọ sọ pé touch and pay ṣùgbọ́n eléyìí ní ìsẹ́ni tí ó rà ni ó sọ pé sọ́sí mi kí n sanwó ẹ̀ sọ́sí mi kí n sanwó ẹ̀ eléyìí náà ìwọ ni nínú òfin ẹ̀sìn Islam torí pé sọ́sí mi kí n sanwó ẹ̀ kí lọ́ọ́ mọ̀ tí ó sọ sí ọ kí lọ́ọ́ tí ó sọ sí ọ ọkàn sọ pàǹdà kan sí ọ ó sì gba ọ̀sánwó ẹ̀ lọ́ọ́ rí i pé kèé ṣe ń tọ́ da sọ́ọ́ mọ̀ kó o rò pé o lè rí mi yẹn ni. ta ló pè mí á lura wa ń bì tó ṣe pé wọn náà ló sọ pé ti sọ sí ọ yọ gbowó bákan náà ọjọ́ òkò sísọ ìsìláàmù gbogbo ìtọ́ sọ̀kò lù bẹ́ẹ̀ náà nílẹ̀ ìpè díjú kọ́ sọ́kù ibi tó kò bá ti dé tó bá dúró ata fún ọ ní one million ẹ dákun torí ọlọ èmi ọmọ kò sọ ìwọ ọmọ kò sọ ẹnìkan sọkù òkú rẹ̀ rìn ten meters ẹnìkan sì sọkù òkú rẹ̀ rìn two kilometres ten ten million àbí one one million náà sì ní kálukú san ìyẹn jẹ́ mbẹ́mbẹ́ àbí òsì mbẹ́ so ìwọ lè sọ pé ìgbà tí wọ́n sọ pé wọ́n tó gbé ni wọ́n dákun tó rọ lọ ó tún sọ ó tún tún sọ gbogbo ẹ̀ náà tún ju ten meters sí náà lọ wọ́n ní sáà tiẹ̀ nu sáà rí ọ̀ṣáìn so eléyìí Islam ọ̀faramẹ́ ẹnìkí láyé jọ́n irú rẹ̀ náà wà láwùjọ wa wọ́n fẹ́ẹ́ talẹ̀ fún ọ òun ní tí wọ́n máa fi wọn wọ́n lè gbé lẹ yìí ti pọ̀ jù sọkò ibi tó kò rẹ̀ bá dúró ni wọ́n sọkò láti bí ọlọ bọ sí di abẹ̀bẹ̀ ta gbogbo ẹ̀ fún ọ pọnkan àtẹkọ méjì wọ́n san pọnkan wọ́n mẹkọ méjì wá so ẹnìkan òun náà pọnkan àtẹkọ méjì náà ni ọkàn sọ ọ. oko tiẹ̀ báyìí ni bó ṣe sọ oko ọkọjá ajagun bẹ̀ ọ́ pé èlò lẹ́lẹ́ mi ò mú wa wọ́n nǹkan àtẹ̀kọ́ àánú ah, ah, mi ò mi ò o torí ẹnìkan ìdí <laughs> so tó ń kú ń sí òun ò lè san so Islam ṣe lé torí pé wà ń bákan náà ẹlẹ́kejìlá nínú Islam ṣe lé onáni bay'ul hadiri lil badi kára àgbòrò kọ́gbọ́jà tàfárò oko islam ṣe lè wọ̀ ẹ̀yin tẹ̀ ń bẹ́ ń lé ẹ̀yin máa ń tọ́jà ń wí aróko wa kọjá wá sílé láti sàwọn èèyàn láǹfààní ẹ mọ̀ pé pé ẹrù tó ń rù wá òun tún fẹ́ rù padà yọ tàbí ó sì rán lọ́rùn ó bá ti jèrè díẹ̀ yọ sọ́ọ́lẹ̀. So ṣùgbọ́n yìí tẹ́ wà ń lé ẹ lè wo wọ́n ma so ọlọ́wọ́n bá ṣe lé wọ̀ kí wọ́n tọ́ wà ń lé kọ́ gbọ́jà tà fẹ́ni tó kọjá wa ó wà nínú hadith hadith Jabir ibn Abdillah radiyallahu anhuma qala nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní la yabi' libad da'u an yarzuqullahu ba'dahum min ba'd rawahu aljama'atu illa albukhari yẹn kí muslim imaamu ahmed àtàwọn yòókù náà gbà wá imaamu albukhari nìkan ni ọgbà wá anabi sallallahu alayhi wa sallam ni ara alẹ́ ọ̀gbọ́dọ̀ gbọ́jà tàfàrà oko tẹ́wàá sọ fàrà oko pé wọ́n lọ jókòó lábẹ́ búkà mẹ́rin ẹ̀yin lẹ́wàá jẹ gàba lórí ọjà tó ọmọ bí wọ́n ṣe gbìn ín ọmọ bá ṣe kó wa ọmọ yìí tán san lówó ọkọ̀ wọ́n wá jẹ́ bàbá baálé yóò jókòó lórí àga òní ọmọ àgbàtà anabi sallallahu alaihi ní ẹgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ fa àwọn èèyàn sílẹ̀ kọlọ wọn máa rọ apá kan wọn lára pé ọrọ apá kan lára apá kan so pé kára alẹ ọmọ gbọjà tàmárùkù lọ́wọ́ ó tún wá nínú ẹgbàá wa mi láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu ẹgbàá wa eléyìí Bukhari àti Muslim ló ti ẹgbẹ jáde Ànábì ní la yabi' hadirun li badi wa in kana akhahu wa ummihi ara alẹ ò gbọdọ̀ gbọjà tà kódà kó ṣe ara ọmọ ẹ̀yà arụ ụkọ tó kọjá wa nwakana wọn nwakana. bàbá wọn ọ ta lọ́wọ́ ta nǹkan bó pé ó tiẹ̀ tí wọ́n Abu Dawud gbé jáde tiẹ̀ látọ̀dọ̀ Anas Kpanabi sọlọlọ alaihi wasallam ara lé kódà kó àbára alẹ́ òun bàbá rẹ̀ ní abọ́mọ̀ya rẹ̀ ẹ jẹ́ kálukú ọ̀tajà rẹ̀ bó bá ṣe pé eléyìí lòfin ọlọ́run ọba tiwa o pé ẹ fi àwọn èèyàn lẹ̀ bó ṣe kọjá rẹ̀ wá ẹjọ́ tà bó bá ṣe pé tó jẹ́ pé a bá lè lo eléyìí láwùjọ wa ìrọ̀rùn ọba tún dé sàárín wa ẹ rí i pé lónìí gbogbo ọjà tí wọ́n ń kó wá sáwọn ọjà wa ẹni tó kó wá kọ́ ni wọ́n máa jẹ́ ọ̀tà àwọn gbà lọ́dọ̀ rẹ̀ wọ́n nìkan lọ jókòó níbi kan òun náà mọ̀ wá wòran sọ ẹnìkan tí òun mọ bọ́jà ṣe jẹ́ ní ọ̀wá mọ̀ bá gbà tà ẹni tó lọ́jà wọn ò ní jọ dá sí rárá rárá tí ò bá jẹ́ kó kàràǹgídá gbà náà wọ́n tó sọ fún pé wọ́n ná iye báyìí sọ gbà kí ló dé tẹ̀ sílẹ̀ kó wa tà rẹ̀ fúnra rẹ̀ nítorí pé wọ́n fẹ́ gbà lọ́dọ̀ ẹni tí ó rajà wọ́n tún gbà lọ́dọ̀ ẹni tó tà níjà àbòsí oko sì dùn ro làgbẹ̀dẹ tí ń pọkọ́tà wọ́n ní ìbọnú oko ọlọ́dákú wọ́n ní ìlọ́kọjà wá láti kó wíwọ́n náà wá jẹ́ pé ojókòó kẹ́lómi ọmọ bọ́ ta gbogbo eléyìí ìwà burúkú ni tí Islam ọ̀faramọ́ ìwà àyànjẹ ni kò sì sí aróko náà tí wọ́n bá gbọ́jà ta tí wọ́n ṣàdúrà fún wọn. kò nítorí pé tí padà máa bù nínú owó wọn nígbà tí alẹ́ bá lẹ́ tí kálukú fẹ́ máa lọ lé ojú aróko gan pa kànàkànà pé tí tá a jẹ kó o tún pa bá jẹ́wọ́ só lè pa àwọn lára alé Islam ọ̀farama òun náà ni talaqi rukban kálọ̀ ọmọ ẹ̀dá ìwọ̀n ni tí ń kọjá bọ̀ lọ́nà pé ẹ kó wá ẹ kó wá ara lọ́dọ̀ yẹn ẹ má kó dọ́jà ẹ má kó dọ́jà já rà Islam ṣe lé wọ̀ àìmọyeru rẹ̀ ní ṣẹlẹ̀ lọ́jà wa wọn ò ní jẹ́ kó dọ́jà wọn rà máa yín torí káwọn ò lè jọ wọn torí pé lọ́dún yìí ni ó ládé òun tó wọn kọ́ lé lọ́dún yìí ní àdéhùn táwọn jọ ṣe pé wọ́n ra mọ́tò ìwọ àti talẹ̀ jọ ń ṣàdéhùn irọ́ lásán tò wọ́n á lọ dá àwọn ẹni tí ń kọjá bọ̀ lọ́nà wọ́n rà lọ́dọ̀ wọn nípa ọkùnrin owó ẹ̀ àwọn akọ̀wọ̀lú wọn á máa ta lówó gegege Islam sì lè wọ̀ ẹlẹ́kẹrìnlá òun náà ní wípé gbogbo ọjà tí wọ́n bá tí wọ́n bá jẹ̀yàn pátá ẹni tó ra ò tí ì rí nǹkan ra o wọ́n mú yẹn tipátipá wọ́n mú túláàsì pọ́ gbọ́dọ̀ tà á ẹnikẹ́ni tó bá ra irú rẹ̀ kò tí ì rí nǹkan ra o kò tí ì rí nǹkan ra bí káwọn kan kún ọ̀rọ̀ ọmú kún láwọn pọ̀ àfi kọ́ ọkọ́ ti ta léyìí fáwọn ní two hundred thousand tí ọba jẹ́ bẹ́ẹ̀ àwọn sì lù ti kọkọ gba ní ìgbà tí kan tójú ti kọkọ pa kànàkànà pé hẹ́n ṣé fọtí lélẹ̀ àbídì ìbọn sọlọ́ba <laughs> ni ọ̀dà ẹgbẹ́ ìwé wa lábẹ́ túláàsì wọn ò tí ì rí nǹkan kan rà wọn ò tí ì rí nǹkan kan rà torí pé káràkátà nínú òfin ọlọ́run wọ́n mọ lórí ọwọ́ fún mi ìnìmọ̀ta gbọ́dọ̀ sọ wá sọ pé fún mi nígbà tẹ túláàsì mi ta. àyàfi tó bá yẹ pé mo jẹ gbèsè gbèsè yìí wá pọ̀ adájọ́ wa dájọ́ pé mo gbọ́dọ̀ ta léyìí ta léyìí ta léyìí kí wọ́n lè bá san gbèsè mi ìgbà náà tí mo bá tà tó ti pé kò wù mí tà kò sí tó burú bí eléyìí torí pé gbèsè ọ̀ràn yẹn ni kò san. bákan náà ẹlẹ́kẹ̀ẹ́dógún òní pé ẹni tá a rajà lọ́dọ̀ rẹ̀ abẹ́ni tí ó tajà fún wa abẹ́ni tí ó rà lọ́dọ̀ wa tó bá jẹ́ ọmọ pínrín sí àti ìríra o àti tí ìríta pé mo ti ra mọ́tò yìí ta lọ́ta fún ọ ọwọ́ atọ́ka sọ ọmọ ọdún méjì àbọ̀ kan tó ń lọ́ta fún ọ ta fún ọ báwo àbọ̀ ọlọ́gbà lọ́wọ́ ó jìgbà lọ́wọ́ rẹ̀ àbí wọ́n sọ yìí pé tọ̀ mo ti ta mọ́tò mi o ta lọ́ta fún ó nù. No ọmọ rondo ẹ àbọ̀lọ́ jíwó kó wá níbi tí bàbá rẹ̀ ń kówó sí torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ẹni tí ó rajà tí ó tajà ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé kìí ṣẹni tí wọ́n ní kò lè dówó ná tani ò lè dówó ná ọmọdé kékeré abẹ́ni tó ti ya wèrè abẹ́ni tó ṣe kó dídìrín gbogbo àwọn eléyìí wọn ò lè dówó ná nínú òfin ọlọ́run ọba wa àmọ́ tó bá gbé ń tọ́ fẹ́ tàn wọ́n bá jẹ́ nǹkan tí ò lówó lórí kò burú kó jẹ́ pé ọ̀rà àbọ̀ tà fọmọdé kékeré gẹ́gẹ́ bó ṣe wá nínú ẹ̀gbáwọ̀rọ̀ ikú Abu Darda radiyallahu anhu ọ̀rà ẹyẹ olóńgò kan lọ́dọ̀ ọmọdé kékeré kan ó fún lówó rẹ̀ bó ṣe wá ara tá lọ́wọ́ atú ẹyẹ yẹn lẹ̀ ẹyẹ fò lọ ìgbà tó ẹgbẹ́ yẹ wọn ni tó kéré ni kò sì gbá lọ́wọ́ rẹ̀ lásán ọ̀sánwó tọ́tọ́ fún ọwọ́ àtúlẹ̀ kọ́ máa lọ torí ẹ̀ tó bá yẹ kó ọmọdé kékeré lọ́wọ́ arajà lọ́dọ̀ wa tó sì ra arun tọmọdé máa rà bíi tìrẹ́bọ̀ bíi súwìtì bíi chakuléètì bisikíìtì kò burú tó bá sì jẹ́ pé àwa náà bá ra nǹkan lọ́dọ̀ ọmọdé bí ọmọ wọn gbé arúlé lórí àrà lọ́dọ̀ rẹ̀ àbọ̀ ọmọ tí wọn ní kiri tòmátì àrà lọ́dọ̀ rẹ̀ àmọ́ máa tẹ́ ẹ́ máa kiri àlùbọ́sà ara lọ́dọ̀ rẹ̀ kò sí tó burú nu eléyìí àmọ́ kó wá sọ ike yẹn ọmọ yìí o òun ni mo ra wọ́n ti pè rédíò yìí lọ́dọ̀ rẹ̀ rédíò báwo ọwọ́ rẹ̀ mo ti ra tẹlifíṣàn yìí tẹlifíṣàn báwo ilé yìí ẹni tó tà fún mi nì ta ló tà fún so irú àwọn eléyìí so kò gbọdọ̀ jẹ́ pé ọmọdé ńlọ́wọ́ ara lọ́dọ̀ rẹ̀ àbí ńlọ́ta fún ẹlẹ́ẹ̀kẹrìndínlógún òun náà ni pé gbogbo ntí ò bá ti jówó gbogbo ntí ò láǹfààní kọ̀tọ́ lábẹ́ òfin Ọlọ́run ká rà àbí ká tà gbogbo ntí ò jówó tí ò láǹfààní kọ̀tọ́ lábẹ́ òfin Ọlọ́run àbí ká torí ẹ̀ ọtí kì í nínú òfin Ọlọ́run ọtí kì í a gbọ́dọ̀ ta a sì gbọ́dọ̀ rà wọn gbọ́dọ̀ bá mùsùlùmí dìgbé tọ́tì àbí ń ta burúkutu tàbí kìnnì kan tíkà sẹ́pẹ̀ kìnnì kan pẹlẹbẹ ògógóró tó gbogbo àwọn ẹgbẹ́ àwọn kọ burúkú wọn gbọ́dọ̀ bá mùsùlùmí di rẹ̀ kìnnì kan gólídà kìnnì kan stout kìnnì kan dragine fi gbára gbóná bó tutù ṣe mú ikọ̀ fi gbára gbóná lẹ́yìn wọn máa kéde nu rẹ́díò àwọn ọ̀daràn gbogbo eléyìí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ta torí kìí ṣe kíni kìí sowó kò láǹfààní kọ́bọ̀ àfi bá a ṣe wáá rí táwọn mùsùlùmí ń tọ́tí nìsín o aláàjì aláàjà wọ́n tún máa bóyin nídìí ọtí after all mùsùlùmí lò náà mùsùlùmí rú èwo nìwọ ó tún wáá fowó ọtí lọ Mẹ́kà ọlọ́run ní gbà á nítorí pé nítorí tó sọ pé labbaik allahumma labbaik ni màlẹ́kà ti sọ fún ọ pé la labbaik wala sa'daik zaaduka haram nítorí palẹ́sẹ̀ fún hajj haram labbaika rẹ̀ ṣe labbaika ó sì ní sóríire lẹ́yìn oríire so bẹ́ẹ̀ la nabi sallallahu alayhi wa sallam sọ pé màlẹ́kà ọmọ adá wọ́tọ́ fẹ́ fún haram lọ sí Mẹ́kà mùsùlùmí ò gbọ́dọ̀ tọ́tí mùsùlùmí ò ẹ nítorí ṣẹlẹ̀ nípò òun èèmù òun kàn fẹ́ ràbùyàn ni ọ̀ gbọ́dọ̀ ràbùyàn torí pọ́tì owó. bákan náà òkú ń betí ẹran èèwọ̀ ni kí mùsùlùmí o èèwọ̀ sì ni kí mùsùlùmí ẹ̀ ń kó láti jẹ́ bá ọ̀gánu rẹ̀ ọ wá kú yín lọ́nu mọ́tò ẹ fi pé ẹ̀dù ẹ wá gbé ta fáwọn èèyàn tẹ́yìn bá jẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ dán wò ẹ gbọ́dọ̀ dán wò haram nítorí pé kìí sowó òkú ń betí ẹran kìí owó àgbọ́dọ̀ ta a sì gbọ́dọ̀ rà gan pẹ̀lú àwọn ẹyọ olóúnjẹ ti ń ta òkú ń betí ẹran fáwọn èèyàn lọ lọ jẹ́ pé ń tọ́ da ní àfi títú láàsì bá sún ọ débi kọ́ jẹun ta níta ń fa àwọn èèyàn jẹ ńgbà mi ọ̀dà bákan náà ajá a gbọ́dọ̀ rajá a sì gbọ́dọ̀ ta ajá a gbọ́dọ̀ rajá a gbọ́dọ̀ ta ajá ajá yòówó lè jẹ bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ wa sọ àwọn Shafi'iyya àwọn Hanabila àti rìwáyà kan lọ́dọ̀ àwọn màlìkìyà imam Abu Hanifa ni alitaja gbogbo ajá kò bá jẹ́ pé àfi ṣọdẹ kò bá jẹ́ pé àfi ṣọdẹ kódà dìgbòlugi ó tún là lè ta ètí ìsìláàmù ni a pa màlìkìyà wọ́n sọ pé ajá tọ́tọ́ kéèyàn ó lò fún bí pé èèyàn fẹ́ fi ṣọdẹ àbí èèyàn fẹ́ fi èèyàn fẹ́ fi ṣọ́ oko àbí èèyàn fẹ́ fi dáná wọ́n là lè ta àbí alẹ́ tà alẹ́ rà ṣùgbọ́n ìtọ́dọ́gba ni pé gbogbo ajá kọ̀tọ́ka rà kò sì tọ́ka rà kọ̀tọ́ka tà torí àdìsí Jábìrì ibn Abdillah radiyallahu anhuma annahu sami'a an-nabiyya sallallahu alayhi wa sallam yaqul inna Allaha harrama bay'a al-khamr wal-maytata wal-khinzira wal-asnam muttafaqun alayhi wala nabiyyu Muhammad sallallahu alayhi wa sallam sọ yìí dáadáa ju ọlọ́wọ́n bá. ó ṣe títa ọtí léèwọ̀ ó sì se títa òkúńbẹ̀tì ẹran léèwọ̀ gẹ́gẹ́ bó se ṣe títa ẹlẹ́dẹ̀ léèwọ̀ gẹ́gẹ́ bó ṣe ṣe títa ère ó ṣe léèwọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá ṣe léèwọ̀ ọtí òkúńbẹ̀tì ẹran ẹlẹ́dẹ̀ àti àwọn ère ọlọ́run bá ṣe léèwọ̀ ó sì wá látọ̀dọ̀ Ibn Mas'ud radiyallahu anhu. oni naha rasulillahi sallallahu alayhi wa sallam an thamani alkalb wa mahri albaghi wa xulwaani alkaahin muttafaqun alayh wala nabi sallallahu alayhi wa sallam ó sì owó ajá léwọ̀ owó tẹ ẹ bá pàǹdì pé ẹ tajà èèwọ̀ ni ajá pé kọtọ kàtà bákan náà owó tí alágbèrè bìnrin pa aṣẹ́wó owó tó pa haram òkè tó bá jẹ́ aramu sáàdà padà fẹ́ni tó fún ni sẹ́mi pé òun ò fún lọ́fẹ̀ẹ́ ó fún torí tó bá ṣe ni lábẹ́ òfin ọlọ́run wọn ò ní dáwó yẹn padà fún obìnrin yóò sì gbọ́dọ̀ jẹ́ yóò fi ṣe sàrà tí ò ní láàdá tó eléyìí jẹ́ owó aṣẹ́wó tọ́pa ẹlẹ́kẹta hulwanil owó eléyìí tí alágbègbà tọ́pa aláwo babaláwo alágbègbà alufa, àwọn yẹn owó tí wọ́n pa haramu náà ló sì fi kọ́lé wọn kele haramu ló ń gbé yẹn irú àwọn tó ń tẹ yanrìn tó fi kọ́lé o lànà bí n bá wí bẹ̀ yẹn náà àtàwọn bàbá ọlọ́pẹ̀lẹ̀ omi ló ń lò ìràwọ̀ ló ń wò gbogbo owó tí wọ́n pa ń kọ́ kí lórúkọ rẹ̀ haram. la ilaha illallah so ẹ pé àwọn obìnrin tí wọ́n fi ń lọ́kọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dénjà ni wọ́n ti wọ́n lò tó wọ́n lọ jẹ́ kọ́kọ́ bá jẹ́rú eléyìí sẹ́wọ̀n pé tí ọmọ fún jẹ náà nù owó haramu ni ọmọ fún yàwó jẹ owó haramu náà lọ́mọ ọmọ jẹ wàlà hawla wàlà quwwata illa billah tó bẹ́ẹ̀ náà ni nínú àwọn nǹkan tí òun ni gbogbo àwọn èròjà ìlú ijó orin bíi ṣẹ̀kẹ̀rẹ̀ bíi gángan bíi bàtà bíi yálò jazz àbí òye wa fèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ agogo gbogbo ẹ̀ haram tọ́wọ́ lọ sí ṣọ́ọ̀bù musical instrument haram gbogbo ń tọ́ ń ta haram ọjọ́ tètè pààrọ̀ rẹ̀ bó ṣe chọ́ọ̀kì lọ́ọ̀mọ ta torí chọ́ọ̀kì sàn so eléyìí haram ni lábẹ́ òfin ọlọ yàtọ̀ sí gbòǹgbòǹ bí wọn kí wọn lè lo mọ́ṣáláṣí àwọn kìnnì kan dùrù kìnnì kan piano kìnnì kan haram lọ́dọ̀ Imam Abu Hanifa ó ní kèso haram nítorí tá a bá fọ tá a fọ gbogbo ẹ a tún lè lò a lè fi dáná <laughs> so ṣé wọn á ṣe pé ká lè fọ ni aláraàmù ni ilé ìjẹba àwọn akaramakumọlá nínú tí èso owó tí èso wúlò tá a gbọ́dọ̀ ta ó náà nígbẹ ọmọ èèyàn akaramakumọlá ẹnìkan á ní ẹ wá kó kéènì bẹ́ẹ̀ fẹ́ tirẹ́là rẹ̀ kéènì onígbẹ̀ẹ́ ó dùn dako pé kín a'udhu ẹ gbọdọ rà o ẹ gbọdọ àtúrí kìí ṣe kíni kìí kò sí ní àǹfààní bẹ́ẹ̀ náà ni akramakumullah ìtọ̀ ẹ gbọ́dọ̀ ra tọ̀ ẹ gbọ́dọ̀ ra ìtọ̀ bákan náà wíkẹ́ndì kan sọ pé o fẹ́ ta àwọn fún wa báwo kí ló ń fẹ́ fi ṣe ẹ torí láǹfààní kan yàmúyàmú. ẹ̀sán olóòfẹ́ ta fún wa oníbẹ̀ fi ayan tirẹ́là kan wọ́n ta fún un kékeré <laughs> so mo rò pé iye ẹni pé China àwọn máa jẹ gbogbo orú àwọn nǹkan yẹn tiwọn àwọn ń jẹ so haram ni èèyàn gbọdọ ta èèyàn sì gbọdọ ra bẹ́ẹ̀ ni sáà lè tẹkùn fún pákan nínú àwọn olùmọ́lá lè tà tó bá rí pé wọ́n láǹfààní bí kọ́jà pa lè tírèèni wọn kí wọ́n máa bá wa ṣọdẹ gẹ́gẹ́ bí ajá apá mi nínú àwọn olùmọ́lá sọ pé ká má tà kí n afẹ́ fi ṣe àwọn ẹyẹ tí ọ̀tọ́ ká jẹ bóyá nítorí pé wọ́n jẹ́ àbíkáná ṣùgbọ́n tó ṣe pé wọ́n rẹwà a lè gbé wọn sínú ilé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tí àwọn ọlọ́lá olówó mi tí ó gbé ẹyẹ sínú kéèjì so sẹ́yìn pé wọn ò bún rírà lọ́ra àwọn olùmọ́ni ọwọ́ rírẹwà tó rẹwà àǹfààní ni lópin ìgbà tó bá ti ní fìyà jẹ kò sí ní tó burú bẹ́ẹ̀ ò lè rà omi kìí ṣe pọ́ rẹwà ṣùgbọ́n mọ̀nyàn sìn jẹ gẹ́gẹ́ bí ẹyẹ ayé kò tọ́ kò sí tó burú a lè nítorí ohun rẹ̀ bẹ́ẹ̀ náà lómi kìí ṣe pọ́ ọmọ yẹn jẹ ṣùgbọ́n orin tí ọmọ kọ àti ohun rẹ̀ tó dùn so gẹ́gẹ́ bí ẹyẹ olófèèrè kò sí tó burú alẹ́ ra nítorí àǹfààní yẹn ẹlẹ́ẹ̀kẹtàdínlógún òun náà ni bay'ul fuduli ọjà tó o bá wọn tà tí wọn bẹ ọ haramu nínú ṣẹ̀ríà ẹ̀ríkẹ́ nìsín gbogbo ilé tí wọn kọ sára rẹ̀ pé not for sale kí ló fà á torí pé àwọn èèyàn kan wà tí bá ní ta lílá ibẹ̀ wọn kò sílùú tẹ lọ́nà ìjà ìtẹ̀ ní rí not for sale not for sale not for sale nígbà tí ẹnìkan kọ̀wé kà ó wá lérò gbé sẹ́ẹ̀lì tí wọ́n kọ́ ń sáàlè ni èèyàn kélédè haúsá sáàlè láti sọ́ọ̀lẹ̀ sọ́ọ̀lẹ̀. làwọn máa pè ní kíni sáàlì nígbà tó ń pè not for sáàlì not for sáàlì ah, ah, tani sáàlì yìí náà rí àtẹ́kùn ń lò ní gbogbo nǹkan èyí tí wọ́n bá kọ́ kíní sí láàánú ọ̀jẹ́ tiẹ̀ <laughs> so eléyìí túmọ̀ sí pé not for sale ráwọn ọ̀daràn kan àti ibà ní talé láì jẹ́ pa abẹ wọn eléyìí ni wọ́n ń pè ní sodóòlì ẹni tí wọ́n ọbẹ̀ kọ́ bá wọn ta nǹkan tó lọ tà á. gbogbo ń tọ́ba nkọ ńkọ́ kò tí ì rí ta o ẹni tó rà ńkọ́ wọn náà tí ì rí nǹkan olè lọ́dọ̀ olè ọ̀dà tẹ́ni tó ní bá padà gbà pé mo gbà ńkọ́ àwọn ètò pọ̀jù náà olùmọ́ni kọ́dà kó sì gbà kọ̀tọ́ torí pé tẹ torí ẹ má ta nǹkan tí wọn ọ̀bẹ ta ní tí wọn ọ̀bẹ o. wọ́n talé rẹ̀ wọ́n náà sì jókòó mbẹ ọ̀fọ́ lẹ́ràn ń ìwọ ní ìwọ dákẹ́jà wọ́n sì talé mọ́ ọ lọ so àwọn á lò pé ah ẹbẹ́ yìí náà rí ngbà náà sì sọ̀rọ̀ àìsọ̀rọ̀ yín la lò láfilẹ̀ gbà sáàsọ pé wọ́n gbà àwọn olùmọ̀ tó pọ̀ jù sọ pé rárá o wọ́n jìtà mọ́ ọ lọ́ọ̀ni al aslu ní pé lè rè òsì fún títà. wọn yìí sì túláàsì èèyàn dànkan rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe wí ṣáájú torí di eléyìí àìsọ̀rọ̀ kò túmọ̀ sí pọ̀ gbà ẹlẹ́ẹ̀kejìdínlógún kí wọ́n ta ń tá a lè rí gbà fún wa gbogbo ń tá a lè rí gbà tí wọ́n bá ta fún wa kọ̀tọ́ nínú òfin ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tẹ́rù rẹ̀ ti sá lọ ọ wá ló ń ta fún mi èmi náà wá ni mo rà á sẹ́wọ̀n kí n tí rí nǹkan rà ẹjẹ ọ padà dínà kẹ wàá tà fún kẹ fi lé lọ mọ́tò tí wọ́n jí lọ ń tà fún ọ à mọ́tò tí wọ́n jí lọ báwo ńgbà ẹ bá rí ni bàtà tí wọ́n jí kó lẹ́nu mọ́sálásí ń jẹta àbí òye ọ ń tà fún ọ ní fifty thousand à ńgbà ẹ bá rí fa tá a sì rí lálàáfíà tí nǹkan kan ò tí ì ṣe àwọn àmọye tá a bá rà bẹ́ẹ̀ náà ni ẹni tó ní ẹyẹ tí ń bẹ lójú sánmà yìí mọ́tà mẹ́ẹ̀ẹ́dógún fọ́ ń bẹ́ẹ̀ ok ẹ kọ́kọ́ bá wa kó mẹ́ẹ̀ẹ́dógún ìgbà náà láti wá sanwó ẹ̀ àbẹ́nìkan sọ pé gbogbo àwọn ẹja tí ń bẹ ní etí bèbè ẹ ibi tó do sàdé àbí òye wa ibi tó do sàdé lágbọn ẹyìn wọn ti pè ẹyìn tó bá ti gun third mainland lẹ́kọ̀ọ́ gbogbo ẹja tí ń bẹ ní tó nídàjì gádàmù wá síbi tó ti ń bọ̀ ó ń tà fún ọ à ẹ bá kó wọn jáde náà sá ńgbà <laughs> ẹ bá kó wọn jáde á wàá sòwòye tí ọba jẹ.